o gbọ̀ngbọ̀n o ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ o gbọ̀ngbọ̀n o káyébí lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ̀n káyébí lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ̀n ayélujọ́ ìwògbẹ́ o. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n o gbọ̀ngbọ̀n o ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n o káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ́ káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ́ ayé ń of this L'Oreal clients one. Yes, and we have more clients this month. Then sales what are improved, so <laughs> it was a lot of sales. oh, <laughs> and then uh, Mr. Kayode Adamolekun, um, clients were Toman patronized were all the time here. Uh, engineer Kayode. Yes, Engineer Kayode. <laughs> yes, ma'am. Um, so one now need 10 hectares of land um, near Eco. so mo dẹ̀ wú lọ mo wò bó mo realize wípé a ní hectares of land yẹn sí ojú kan bíbí ká ní ní five plot two plot one plot so ó wà káàkiri kò wà lójú kan so mo á suggest wípé bóyá ká gbọ̀n lọ sí Ìbàdàn bóyá ká because we have a lot in Ìbàdàn ta lè fún wọn lójú kan tó máa fẹ́ twenty hectares gan we can provide it for him. Okay. so wọ́n jẹ́ kí n mọ̀ wípé wọ́n fi kọ́ estate ni mini estate so ẹ mọ̀ pé kò ń ṣeré ìta máa ń fún wọn tẹ́lẹ̀ yẹn because ẹ mọ̀ pa máa ń bá wọn. ta máa bá wọn tó ta ok so wọn náà fẹ́ fi kọ́ estate náà sí. Um, is it okay with Ibadan? I'm not sure so I have to get back to him so mo ṣùgbọ́n ibi ta lè rí sí tó pọ̀ bẹ́ẹ̀ wọn ní Ìbàdàn. well Ìbàdàn yẹn kò kí ń ṣe bad idea once tán bá ti like Ìbàdàn so I think we are good. Um, but báwọn wo side olúyọ̀lé àwọn ilẹ̀ wa tó wà ní olúyọ̀lé yes sure we have a lot of then Bodija so let him pick. okay ma yeah, I'll do just that. ah no problem. sọlọ́gbọ̀npọ̀ o gbọ̀npọ̀ o ọ̀rọ̀ yìí sọlọ́gbọ̀npọ̀ o good morning. bọ́dún good morning. wọ́n ní kí ẹ sọ́gbẹ́ mi wá tí n bá ti dé. Hmm, mo sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ náà wo time to ṣe ń débi iṣẹ́ wo bó ṣe rí ó ṣe wo orí ẹ bó ṣe kún ṣé olú corporate bó ṣe wà yìí kí ni problem ẹ. ẹ wo mo ní àwọn challenges kan tí mo ń face ẹ wo. o ní àwọn challenges tó ń face ló jẹ́ kó máa late dé office ìwọ nìkan ló wà ní nàìjíríà àbí ìwọ nìkan ni challenges ń dojúkọ right. Hmm. you better amend your ways. I will. I will. Um, anyway, mo ní àwọn site kan new site tá a ṣe get so mo fẹ́ kémi pẹ̀lú ẹ̀ débẹ̀ tó bá di one o'clock. àmọ́ ọ̀la available. ó wà available mm. bó ṣe máa ń sọ náà nìyẹn tá a máa tún dé tá à ń sin àní báyìí mo ò ní fẹ́ situation tá a máa fi jáde tó jẹ́ pé wọ́n la tún máa wá káàkiri. mo ti change nsìn mi ò kò kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́. kò sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn mọ́. àtọ̀ àtọ̀ àtọ̀ I've changed eight nine mo máa ti dé ṣe fi náà fi. bọ́dé bọ́dé ṣùgbọ́n pé mo kì í ṣe ọ̀gá tó máa ń kanra mm, mo fẹ́ jẹ́ kí n torí ẹ̀ bẹ̀rẹ̀ ok. Mm-hmm. mo mọ ẹ̀bìnrin kan promise láti yín lọ ẹ̀yin lẹ máa ń dé tẹ́lẹ̀ kí mi tó dé but láti sìn màmá ṣáájú yín dé. ẹ o máa máa dé níbi six àbí. ẹ bí àbí six thirty seven màá ti máa dé. Mm, ẹ̀rọ náà ó mọ nǹkan tó máa ṣe bẹ́ẹ̀ kó gba key company yìí sùn kó máa sùn bí ìbàyè. lọ́ọ̀lì lọ mọ́ra mà. wọ́n máa lọ jàre. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò. very lazy man ah, ah. ò ṣèwé wá síbi iṣẹ́ ṣé anything. yes speaking. ah no give me like ten fifteen minutes Key anybody tó lè yọjú sí me. We first sort àwọn nǹkan kan out n bí báyìí. All right, thank you. like i said we ń ṣe nǹkan tó tó big deal hmm. so any care, care made of mind yín kẹ́ dẹ̀ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ conclude lé lórí. after all owó tá à ń sọ̀rọ̀ nípa èyí kò ń ṣe kò ń ṣe difference tó pọ̀ lọ rẹpẹtẹ so ẹ̀yin ni kẹ́ ẹ ṣe kíákíá. Ah, kò sí problem madam bí mo sọ lẹ́ẹ̀kan so tí n bá ti dé company padà tí n bá ti bá àwọn ọ̀tajà wọn group sọ̀rọ̀ kọ́tọ́ bá ti conclude sí máa fi ìdí bá. kò ń ṣe kò ń ṣe problem rárá adé ìmọ̀ bá ṣe máa ṣe. hey young boy how are you. hello. What is your name? Ṣèyí. Ṣèyí. Okay, uh, ta ló nà ẹ́ báyìí? Kí ló ṣẹlẹ̀ sí gbogbo ara ẹ̀ báyìí? Ta ló nà ẹ́? Ah, sorry, pẹ̀lẹ́. Is your mom? Mommy àbí? Okay, fine. Bọ́ nílé yín. Ibí báyìí. Um, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹjọ tọrọ náà mo fẹ́ attend sí kí n sọ ẹjọ i'm sorry ẹ lè jẹ́ ká mọ̀ ọ́ ẹ jẹ́ kí n fourth case yìí out wọn sí ẹ ló dẹ̀ ń ṣe báyìí. lọ́rọ̀ yìí yóò ọ̀rọ̀ yìí mi lọ òkun lọ òkun pọ̀ ayé ẹnu gan kí wọ́n ah, báwo ni ibi tó lọ dádì why tó fi jẹ́ pé gàrí lẹ tún mu. ebi ń pa mí kò sí nǹkan tí màá jẹ mo ṣe ń mu gàrí. but dádì no now dókítà sọ fún wa pé kẹ́ má mu gàrí kẹ́ má tẹ̀sùn mọ́ gàrí rárá torí health yín ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé each time tẹ́ bá ti mu gàrí yẹn ó máa ń damage health yín ló tún máa dá wàhálà mi sílẹ̀ ni àdádì ah, rárá náà ẹ bá tiẹ̀ má tiẹ̀ súnmọ́ gàrí rárá no now. kọ́lá wọlé jókòó. Ah. ṣóòre ìran olówó ló máa ń pàṣẹ pé nǹkan báyìí ni mo fẹ́ jẹ ṣóòrírò àwa wọ̀nyí àwa lánìdàkejì ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé nǹkan tá a bá rí là máa jẹ. My son, be patient. I'm quite sure everything will be alright. It's but Bàbá mi all the same, kò yẹ kẹ́ ẹ mú gàrí rárá. Kí ni ah, ẹ? Sàlẹ̀ she's mi ń kàn mí. Dáàdì ṣe ti rí sí. Ṣé eh, why now? Said I'm buying the ni money ẹ wo dáàdi tẹ bá lọ jẹ́ kí nǹkan ṣe yìí mo ní forgive you that is not a matter of your sorry you have to be strong for me because you are all I have ta ló tẹ bá ìran gàrí náà gan ta ló bá ìran gàrí náà gan ṣe máa lọ sí toilet ta you see ẹ wo bẹ yẹn sweat ẹ wọ́n fẹ́ sweat. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀npọ̀ ó gbọ̀ngbọ̀n o lọ òkun pọ̀ ayé ẹnu gan. Um, Titi. Yeah, yes, ma'am. Báwo dẹ̀ ni ara mọ́ mi ìsìn? Mm, actually mo fẹ́ kẹ́ ẹ settle down kí tó wá ṣàlàyé àwọn kankan fún mi. kí ló ṣẹlẹ̀. n kò sí nǹkan <laughs> eh, wọ́n sì mi sọ pé kí n dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an ìfẹ́ iṣẹ́ ọjọ́ àwọn oh. máa wà pẹ̀lú yín mà. àmín àmín ara wọn ṣàti ya kò sí any problem. iye hundred percent. Ah, ah, fine àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ ṣe gan ma all right there. all right ma. yeah you can go. sọlọ gbọ̀ngbọ̀n o gbọ̀ngbọ̀n o ọ̀rọ̀ ìsọlọ́gbọ́n kọ́ o gbọ̀ngbọ́n o káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ́ káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ́ ayé ẹnu gan ìwò bẹ o. ọ̀rọ̀ ayé mẹ́rin lá òkun o ọ̀rọ̀ ayé. kàyéfì o ní o kàyéfì o ó dùn o kò ṣe bí lọ́mọ wèrè. wèrè. ẹ̀dá ayé fura o ayé gbà fura. wèrè wèrè ah, wèrè. ṣé wèrè ni mí ṣé wèrè ni mí ni. Kìmí.

bọ̀dúró náà èló ló wá fẹ́ ta ilé ìgbọ̀ngàn. Ah, ah, ṣé wò ó pricing lára ẹ̀ ni. so mi pe pricing náà lọ wá ta. of course. ooo oh. mo fọ́ ní ṣá. ṣé kò lè jẹ́rìí sí ah. ṣé wèrè ni bí ṣé mo yà wèrè. bọ́lá mi yà wèrè náà ẹ eh? ṣé bẹ́mi ni mo ní gbogbo bíbá èmi mò ń ta gímbí èmi ni mo kó gbogbo fùfú sílẹ̀ ń bíbá mo ń tèso mo ń tewédú àbí ṣebí wọn mọ̀ ṣebó ní bàrà mi wọ̀ ó ṣàǹrà nǹkan lọ́wọ́ mi dáadáa ìgbà tó ra nǹkan lọ́wọ́ mi lánàá mi ì fine change ẹ̀hẹ́ ṣebí ìgbà tó fún mi Lo, wọ́n fine change náà ìwọ mọ̀ mí náà ẹ̀hẹ́ mi ìyá wèrè náà bọ̀ idiot nẹ ó yẹ kó máa sọ fáwọn èèyàn ní nǹkan tí mò ń tà kó máa polówó ẹ̀ káàkiri idiot ẹ̀hẹ́ ah kò possible now. kí ló ní máa ṣẹlẹ̀ Yeah, ẹ̀ kí ló ní máa ṣẹlẹ̀ possible now kò ah, ah, ah. possible. ilé serious o dúró bẹ́ẹ̀ o dúró síbẹ̀ kò wọlé bàdé ṣe wọlé náà rí pé ẹgbẹ́ kan sápẹ́ ẹgbẹ́ kan sórí ọlọ́run in fact débò yìí nìkan ló kù kẹgbẹ́ sórí yín. ẹ wo bí ẹ tún fi fóònù ẹ ti dá ogbó fèsì rú. ẹ wo fóònù Samsung oníyebíye ẹ wo bí tẹ kó owó ẹ sí ẹ wo fóònù yín. mo madam ṣe wo okay ṣé kò sí are you fine this is unusual do you need help. madam a sì máa ní láti check laptop yìí kó má jẹ́ kó tètè ní fault kan because. títí gbogbo ẹ̀ ti là mọ́lẹ̀. Do you need help, ma? No, this is miracle. As in, miracle, because I've never seen this before in my life. Ẹ ti pariwo látàárọ̀, ẹ ti pariwo pariwo kí ti ló ṣẹlẹ̀. Èmi ni mo dá ọ́fíìsì Dubai. Kí ló ṣẹlẹ̀ sí mi? Ah, títí. Ah. Bóyá ẹ tẹ ẹ̀yin jókòó náà kẹ́ o kẹ́ rest. Please sit, please sit. Ẹ jókòó náà sẹ́yìn. What's going on with me? Sit, sit, please. You want to ask you. Ẹ jókòó náà, madam. Ẹ jókòó ọ̀rọ̀ ìsọ̀tọ̀ gbọ̀ngbọ̀n o gbọ̀ngbọ̀n o káyéfì lọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ̀ lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ́ ayé ẹnu gbọ́. mi ò rí nǹkan báyìí rí ní ayé mi láti lọ tí mo ti dé láyé mi à ń bèèrè kàṣẹ inú kọ́ńpìnì tàwa yìí èmi pẹ̀lú madam ti wà ń sìn for less than six years kẹ́yìn tẹ̀ tó débi kẹ́tọ́ lálàá fún ma gbà yín sílé iṣẹ́ ń bí ikú báyìí ò ṣẹlẹ̀ rí wọn mi ì rí ibi tí madam ti sick rí but come to think of this this is beyond me wọ́n ṣe bí ẹni tó ti náà ń bọ̀ náà àbí tí o ti fẹ́ máa yàwé rè àbí ṣé wọ́n orí nǹkan tó ṣẹlẹ̀ ni ó surprise mi bọ̀ ṣé bí àgùrọ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn ni. àbí ṣé kìí ṣe stress. stress báwo gbogbo alájọ orí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nísìnyí ó oh, géètì mi máa dáhùn kì í sì kì í náà as a matter of fact stress wo la fẹ́ sọ àwa kọ́ la ń ṣe iṣẹ́ tó kù tó pọ̀ jù àwọn kò máa síbẹ̀ yẹn ni màá lọ fún wọn ní information and everything like that I, I think it's beyond what you are saying yes it's beyond that wo kí mi tó kí tó bọ̀ tàǹsì wọ́n ti ń pàkí pé àwọn fẹ́ close o má jẹ́ kó máa bá nígbà tí ń sọ̀rọ̀ tó máa lọ máa lọ sí. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò káyéfì lọ́rọ̀ yìí ò ọ̀rọ̀ yìí mi lọ́ọ́ òkun gbọ̀n káyéfì. ṣe fà á. way. Aha, wèrè. Aha, ẹ ẹ rà á. Ó pọ̀. Bye. tìrì jáde. Mm. ó dùn ó kò ṣe bí lọ́mọ ó dùn ó má ṣe wá. Mandela lè wá rí mi. Yeah, yeah, that's right. Come to think of it. Uh-uh. President Afghanistan kò tí wàá rí mi láti ìgbà tí mo ti dé náà. bàbá yìí ti ń ṣẹ̀ mí òun ti ń ṣẹ̀ mí gidi gan mo máa ní láti fi ẹjọ́ ẹ̀sùn ọ̀rẹ́ mi Elizabeth Elizabeth. hello hello hello ṣé Elizabeth ni mò ń bá sọ̀rọ̀ yẹn. Uh, mm, mm, mm. ó <laughs> Elizabeth mo fẹ́ fi ẹjọ́ aṣáàgànnì sùn ẹ́ láti ìgbà tí mo dé kò wá kí mi nà ó bàbá yẹn ti proud jù mí ó mọ̀ pé mo sọ fún ẹ pé ti proud jù bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí mo máa pe àwọn military forces yọ àwọn máa gbé pọ́pọ́pọ́pọ́pọ́pọ́pọ́pọ́pọ́pọ́ bá ṣe máa gun him down yọ you gun him down yọ yá Okay. Okay. ọ̀rẹ́ mi ní ẹ̀jọ̀ ó ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n o káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi ló ògùn pọ̀ káyéfì lọ́rọ̀ yìí. okay um, but problems, tó wà ń sìn ni wípé ẹ lè rí five hectares ní phase one but say ẹ̀ bá mind phase three mo máa bá get like six to seven hectares in ńbẹ̀ okay okay okay all right okay no problem I'll be expecting yeah. Are you done? Hi. Hi. Kí ló tó ń stress ààrẹ látàárọ̀ wa? àtàárọ̀ ló ti kúrò nílé tó lọ sí ọ́fíìsì ò dé látọ̀ ọ́fíìsì ò wọlé kó o sùn look at the time ìwọ ló jẹ́ kémi gan bọ́ra alẹ̀ tán kí ló dé. Um, baby you know what mo ní láti parí àwọn assignment ilé torí tí mi bá ṣe ilé tán sìn àwọn ilé tí máa ṣe lọ́la ó tún máa pile up pẹ̀lú ẹ̀ lórí tébù mi ni so I have to get done with this first. Um, let me round up. Wait. Wait. Mi wèrè. Wèrè ni mí náà. Ó oh, gẹ́ ẹ̀kan tí mò ń sọ. Àní wèrè ni mí. No, wèrè ni mí. Everybody go mọ̀. Ṣebí? ṣé mo mọ̀ pé wèrè ni mí. wo wo wo wo wo wo wo stop being dramatic jàre wo ni gbogbo eléyìí tó ń ṣe. everybody mọ̀ pé wèrè ni pé kí ni. bí tẹ́wèrè ni mí of course. má bẹ̀rẹ̀ gbogbo ilé o ti dẹ̀kí o ti ṣe tó ti fún mi ní dábàá yìí níbi understand o èwo ló tún ti fẹ́ bẹ̀rẹ̀ yìí sí stop gbogbo ilé yìí now stop it now. kò yí ẹ the same thing ni gbogbo nǹkan tá à ń sọ ni pé wèrè ni mí everybody dẹ́ mọ̀ pé wèrè ni mí. Bíọ́lá Bíọ́lá Bíọ́lá Bíọ́lá Bíọ́lá. ok kájọ máa lọ kájọ máa lọ jẹ́ kájọ máa lọ ni ẹ jẹ́ kájọ máa lọ kí ló tún wà ṣé o fẹ́ máa múra ń bẹ̀ yẹn sìn. Bíọ́lá kí ló ń ṣe mí ò fẹ́ believe mo dẹ̀ tún ti ń rànjú bí wèrè gangan. mo ní wèrè ní mí nǹkan tí mò ń sọ fún ẹ gangan nìyẹn. mo sọ àmọ́ mi ò gbà mo á ní máa rànjú bí wèrè gangan. a ní wèrè ní mí sẹ́. lóòótọ́ wèrè ní mí. ó dà mo ti gbà èmi ò rí ẹ bí wèrè ó yà stop wèrè ẹ. wẹ́ẹ́. Eh, eh, eh, ó ní ẹ jẹ́ kí n stop wearing, yẹn jẹ́ kí n stop ẹ̀ jẹ́ kí n stop ẹ̀ jẹ́ stop ẹ̀. ọ̀pọ̀pọ̀ o ọ̀pọ̀pọ̀ o káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun pọ̀ káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun ayé ẹnu ẹjẹ́ á máa hàn láwo ká tó ṣohun gbogbo ẹjẹ́ á máa wẹ̀yìn wò ká tó gbégbèsè ọ̀hún ẹjẹ́ á rántí ọ̀la ká má máa ro tèmi nìkan o ohun tá a ti gbé ẹ̀yọ́ lẹ́dá ò máa mọ̀ ọ́ ìgbẹ̀yìn ló yẹ ká máa lé ló yẹ ká máa lé ẹ̀dá tó mọ̀ lákan ò sí o ẹja máa ọ̀la ọ̀la ọ̀la lójú. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n o káyéfì lọ́rọ̀ yìí lo ọ̀rọ̀ yìí mi lo òkùnkùn káyéfì lọ̀rọ̀ yìí yo ọ̀rọ̀ yìí mi lọ ògùn pọ̀ ayé ẹnu o. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ́n kọ́ ò gbọ̀ngbọ́n o káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun pọ̀ káyéfì lọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí lọ òkun pọ̀ ayé gbọ́ ìwò bẹ́ o. àmì láfikún àwọn nǹkan tí mò ń sọ lọ tẹ bá gba ppj homes and properties dọwọ́ pọ̀ uh, advantages one of the advantages ni wípé a get competent engineer ẹ máa to yín ṣiṣẹ́ tó yẹ pé ọmọ amúṣe yín ló kókó lù tẹ́yìn gan bá rí ẹ máa nífẹ̀ẹ́ ok thank you ma nínú gbogbo nǹkan tẹ́ là kalẹ̀ yìí nǹkan kan ni mo fẹ́ béèrè lé lórí tí a bá bá yín dòwò pọ̀ tàdé bá yín rajà tó bá wù wá pé. Okay. Uh, a fẹ́ ta property yẹn padà house hmm. tún ní sí gbọ́dọ̀ bì àti pé báwo ni a ṣe máa tètè make profit wá sí. <laughs> Um, ẹ lè regret pé ẹ bá a dòwò pọ̀ in the first place the second one ni wípé tẹ bá ralẹ̀ lọ́wọ́ wa tẹ bá fẹ́ tún ta a ní àwọn customers everywhere tẹ kó máa ń ralẹ̀ lọ́wọ́ wa ẹ lè níṣòro láti rí lẹ́yìn ta àti pé profit tó máa wà nínú àwọn lẹ́wà à ẹ má jẹ́ ń dọ́nu fún yín ó máa ha ó máa wà on the high side are you sure yes ẹ má worry at all <laughs> ẹ má worry I assure you that. kì í ṣe máa ń dàbí pé I will go for that. thank you so much so mo máa mú àwọn dọ́kúmẹ̀ntì wa síta ilé. ìsàn ló ń gbọ̀ngàn o gbọ̀ngàn o lọ́rọ̀ yìí ìwé lọ ògùn pọ̀ káyéfì lọ́rọ̀ yìí yóò ìwé lọ ògùn pọ̀ ayé ẹnu gbọ́ ìwò bẹ́ o. So quick. Ah. ah kí ló ṣẹlẹ̀ mi ò expect ẹ̀ this early. èmi gan ò expect pé mo lè dé báyìí. Hmm. ah mẹ́tìtì mo fẹ́ ṣe mi ò lè ṣe mọ́ àwọn pípọ̀ yẹn ò wà kò rẹ̀ sí mínì fún mi kí n wá lọ jókòó sí ìgboro nígbà tí mo mọ̀ pé wọn ò wà tí mo dẹ̀ ní bébì ńlé òní mo ṣe ní kí n máa bọ̀ lé. but that's so wrong ó yẹ kán lè send eh, message pé meeting on hold mọ́. olódò máa ní tọ̀mí wá níta ló ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n mọ̀ pé wọ́n ti ń dọ́gbọ́n sọ fún òun pé kò ní sí meeting yẹn mọ́ ni kí ló wá dé kí n dààmú kúrò nílé fún. that's bad. very bad. Um, okay. kí ló ń ṣe. Ah, mo ṣe ṣe oúnjẹ tó ń sìn. really oúnjẹ tọ̀dọ̀ ẹni torí o mọ̀ pé mo bọ̀ lé títà ló máa jẹ you not serious Okay. ṣé wàá bẹ̀rẹ̀ sí ní prepare oúnjẹ tèmi máa jẹ gbà ẹ̀. Uh, oúnjẹ ti ready you just go in there freshen up then. kó tó ṣe tán màá ti set dining. Hmm? Ìsọ̀lọ̀ pọ̀pọ̀ o, pọ̀pọ̀ o, káyọ̀bí lọ́rọ̀ yìí o, ọ̀rọ̀ yìí lè lọ àpò mo ti ń wọ ẹ tipẹ́ jẹ́ kí n wá lọ fi jẹ tí mo fẹ́ jẹ jẹ́ kí n wá lọ jẹ mi má lọ jẹ mi má lọ jẹ mi. abẹ́rẹ́ ò mà ṣe fi gún yán. tábàrin jìnnà àwọn oríbi tí wọ́n ti fowó alátakò gbé ọdọọdún ha ayé ló ń bọ̀. bọ̀bọ̀ yìí mi ló kú àṣírí ni tí ò bá nìkan. ṣe ọ ọ ọwọ́ gún àwọn pa ni wọ́n pété lóye fún ẹ kí máa bọ̀ kí máa bọ̀ kí máa bọ̀ kí máa bọ̀ fún kí ni ara wọn ni tó bá sórí ti máa fún ẹ. Mr. Man ẹ wo ibà ẹ calm ṣé ti yín ẹ̀yin lè wá pè wá ẹ lè kọ́ wá níṣẹ́ wa náà ẹ máa ní sùúrù ṣé ti ace madam ẹ wo ibà yìí madam lókè ṣe yí bóyá ẹ̀yin lọ pọkàn bóyá ẹ̀yin kọ́ lọ pọkàn ẹ lè má ṣàlàyé fún ẹ báyìí station lẹ ti máa lọ sọ fún wa madam you are under arrest for the murder of Mr. Olalekan. káyéfì lọ́rọ̀ yìí ló ọ̀rọ̀ yìí lè lọ òkun gbọ́ move jọ ah, ṣé wọ́n á fọ́ ẹ̀ṣọ́ kàyéfì òní o. ọkọ mi ó ní nǹkan tó wà important tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ jọ má ti wọlé nǹkan mi. tóbìnrin bá ti bẹ̀rẹ̀ báyìí gbígbà ti dé ni kí ló ń ṣẹlẹ̀. tàbí sí nípa nǹkan tó ń ṣe mí yẹn ni mo dẹ̀ bá mi wá nǹkan ṣe sí i kí ni tí ń dojú tì mí náà mo dẹ̀ jọ bóyá bíi ká tẹsẹ̀ lè bọ́ àbí yunú ó mọ̀ pé mi ò mọ anywhere mi mọ bí tí mo lè lọ ó dẹ̀ bá mi jáde sí i please because <clears throat> I've been thinking kó má lọ di ọjọ́ kan yunú kí má lọ mú. You know? tí kinní yẹn bá mú mi bó ṣe máa mú mi yẹn tí má lọ mọ̀bẹ kó má lọ di pé you know mo kò má lọ stab ọ̀tá ẹ̀. Hmm. má fọ́nkífà ẹ̀ sọ ní yorùbá. ní kí n má lọ mú ọ̀bẹ kí n má lọ gùn ẹ. gùn mi jọ ṣé kinní tó ń ṣe ẹ̀yìn kò lè jẹ́ kó o mú ọ̀bẹ kó o dẹ̀ gúnra ẹ̀ pa àmọ́ kinní yẹn lè ṣe é débi pé kó o gún ẹ̀mí. E àbí kò gún èèyàn kan pa o ti rí parẹ́ ò ní pẹ́ yá o ti ò ní pẹ́ gbádùn nígbà tó ti lè mọ̀ wípé o lè gún èèyàn o lè gún ara ẹ̀ o ní pẹ́ gbádùn nìyẹn listen I am working every day all because of this ó mọ̀ kí mi quiet lórí nǹkan yìí nípa ìdí èyí ìwọ fúnra rẹ náà máa fi ọkàn yẹn gbàdúrà wípé o ò ní dáràn sí rẹ lọ́rùn o ò dẹ̀dẹ̀ dáràn sí yàn lọ́rùn kí ló fẹ́ jẹ́ géènì wa nígbà tí nǹkan tó ń ṣe é tó bá mọ̀bẹ tó bá gún mẹ́pa kí làwọn èèyàn fẹ́ sọ tójú ẹ bá wálẹ̀ tán lẹ́vù wo ló rò pé ìwọ fúnra rẹ máa wà. òbí kò sí nǹkan méjì tá a lè máa ṣe àdúrà la máa máa gbà torí wọn ní àdúrà ló ń gbà agbára kọ do you get it do you believe that. yes. so don't have bad thoughts again. Always think about something good. Oh, ní mọ̀ bẹ́ẹ̀ kó ogun rẹ̀ pa òde lè gbé mi náà. Abíọ́lá mi, ọmọ púpọ̀ ọ̀la ìyá ọmọ ọba. Nothing bad will happen to you. Okay. I'll be waiting for your food. Okay. sórí nǹkan tó nǹkan tó sì ń ṣe mí lémọ̀ ni pé ta ló fún ẹ níṣẹ́ ìgangan pé kò bá wọn léwèrè kò bá wọn léwèrè ta ló fún ẹ níṣẹ́ yìí. bọ̀bọ̀ bí wọ́n fẹ́ gbowó ṣọ́ ni wọ́n á gbé fún wa ṣe. ẹ kì í ṣe pé bóyá èmi náà ní ìdòwò kì í ṣe pé bóyá mo ní ìdòwò police station nǹkan tí mo sọ mo kàn ń wò wípé báwo náà ṣe ronú tó fi wò wípé ìwọ ló tọ́ sí láti bá wọn wọ́n fi mọ̀ pé mi ló tọ́ sí la ṣé mi ò sí lórí ìlànà ṣé mi ò sí street ni. ṣé wèrè ló máa ń kúrò lórí ó ní nǹkan kan yìí ń bà kí a máa jẹ́ ká. àdúgbò ẹ̀ gan lélẹ̀ tá à ń pè lé gan gan gan lélẹ̀. ilé wẹ̀rẹ̀ ilé tó ní ẹlẹ́ni kọ́ọ̀kù ló pè ilé wẹ̀rẹ̀. a máa ń láti wo inú ilé ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká fi mọ́ de exactly síbi tó wà ní. Hmm. rírì ah! mo fẹ́ lọ wo ibi tí mo rí wo rẹ̀ náà lọ́bẹ̀ bẹ́ẹ̀ ṣe rẹ̀ léṣe rí ẹ torí ẹ ló ṣe wá nà ọrùn ní wọn farabalẹ̀ wá àtàkì ẹnkọ ó lè bu ẹ̀jẹ̀ kó fún ẹ ní iṣu farabalẹ̀ wá yọjú ni wá fi yọjú ayé gbà fúnra. Ah, tá a bá ń mi o ká máa wò lẹ́mi o tá a bá ń sùn ká lajú kan ká pàkàndẹ́ ayé dọ̀rọ̀ ayé máa ní ká. wọ́n ló sọ pé obìnrin yẹn ní àtàkì wa o àyà mi ti ń já o àyà mi ti ń já o báyé ń ṣe yìí tó bá lọ lagé wa lórí mi ò fẹ́ wà láà bá ṣe ń rìn yẹn wọn ò rìn bẹ́ẹ̀ jẹ́ ká máa rìn díẹ̀díẹ̀ ìlú ah, náà ah, ẹ ah, náà ṣó gbọ́ pé ògiri létí ni wèrè náà ni wọ́n pè bẹ́ẹ̀. ń la ẹ ṣe wá ń já. ká má jà fún wèrè tó jẹ́ normal person kí ló ń ṣe. ọgbẹ́ ogbégun tó gbà lórí mi ta fi ń lé wèrè kiri gbọ́lógún tó gbà lórí mi. gbogbo nǹkan ó tẹ ó ti rí mo rí kiri. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò káyéfì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ́wọ́. sori ibi bá ẹ̀gbọ́n gbọ́n lè o ti yẹ jẹ́ ká bẹ́ wọ bẹ̀lẹ́ gan náà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ síbẹ̀ kó kú. a máa ní láti ṣe normal research. ọ̀rọ̀ ìsàn ló ń gbọ́n kọ́ òun. a máa mọ the exact place ibi tó wà kọ sí sí àti rí yẹ báyìí mọ ibi tó wà gangan gangan báyìí báyìí báyìí àwọn gangan ní ìjẹun alógún sí. ẹ wá ó sọ ọkọ nítorí ohun tó ṣe rìsáàṣì tí wèrè wà kí ló ń ṣe ẹtọ ó ń ṣe rìsáàṣì tí àwọn onílù pẹ̀sẹ̀ ń gbé ibi tí wèrè ń gbé ló ló ń ṣe rìsáàṣì tí wọ́n bá fẹ́ wá góòdì nínú ilé wọn ṣe rìsáàṣì kó tó bọ́ ok o morúkọ wèrè o tẹsán. ọ̀pọ̀ kọ́ńtrátì nílé wọn gbéṣẹ́ fún wa ni máa wà rò mí lẹ́jọ́ jàre ẹjọ́ orí burúkú ojú ẹ̀ ràn wọ́n tó bá fẹ́ gbowó sí òní rojọ́ láàmì kó wà mí kó ló máa wà lọ́kùn ọ̀pọ̀ jẹ́ ká ló jẹ́ ká wá. ló báyìí báyìí. very good now wọ́n ní kí n wá kí n wá fọwọ́ wẹwọ́ mo ní no impossible yá impossibility ni torí èèmọ chief of staff ni mí who are you to dictate to me yeah. òun ni ẹ o wàá láì àbí kì í ṣe òun ni. ìwọ ni kò ṣe òun ṣe òun jẹ́ kí fóònù ẹ nù wàhálà o. Ah. ẹ kí la máa ṣe báyìí. kí la máa ṣe báwo a máa lọ bí a máa gbé ni. Ah, àkọ́dé lọ gbé ni sáwọn àdúgbò mọ̀ pé wèrè wa ni bọ̀bọ̀ kí lè tó ń ṣe báyìí náà kí ló kan àwa pé aládùúgbò. rọrọrọrọ mo bá ń wúre bẹ́ẹ̀ tábà lọ wúre nísìnyí tó lọ pariwo táwọn aládùúgbò ó mọ̀ bóyá wàhálà kan ti ṣẹlẹ̀ ládùúgbò yìí tẹ́lẹ̀ tó lọ di pé wọ́n lọ gbé wa wọ́n lọ sun wá náà ọ̀gbẹ́ni mi ò fẹ́ wàhálà o. ọ̀gbẹ́ni kúrò lórí ọ̀rọ̀ yẹn jàre ọ̀rọ̀ owó là ń sọ yìí ò dẹ̀ ń sọ pé aládùúgbò kí ló kàn tèmi pẹ̀lú bọ̀bọ̀ jẹ́ ká lọ jàre. ẹ mọ obi kì í ṣe pé mú wèrè ló le o okùn tá fẹ́ fi dé dà. okùn <laughs> bọ̀bọ̀ jẹ́ ká tẹ ọkọ gbé inú àmà mọ́nẹ́sì jẹ́ ká lọ ná. ó ṣàn ṣe ẹbí kò mú wèrè bí kò mú wèrè tí wàhálà bá ṣẹlẹ̀ bí wàá fèsì fún ara ẹ̀ o. wàá fèsì fún ara ẹ̀ wàá fèsì ẹ̀ fún ara kan tó kù ṣe tó yẹ pé wèrè o jí láàárọ̀ kùtù báyìí wèrè là ń wá kiri. wèrè là ń wá kiri kò sọ̀rọ̀ wa. èmi ṣáà ti cash out o òun fáwọn ìjọ junction ti adé yìí yes exactly junction ti adé yìí oríta mẹ́ta ti adé yìí ibẹ̀ gan-an oníṣẹ́ wa yá ibẹ̀ gan-an oníṣẹ́ ẹ lọ́sàn tuwalẹ̀ tuwalẹ̀ I say hello lubricant arise o kọ patrol gbigbigbigbigbigbigbigbi nàìjíríà kan ọ̀hún oníbàárà mi ti dé kí lẹ fẹ́ rà ẹ wí pé ẹ sọ pé àwọn oníbàárà mi ló dé yìí so you wanna buy something? Nah, by the way, because I fell out here, man. So by the way, I'm gonna. Ooh kama hilo kama hilo ó ti rẹ̀ mí kí ló dé tá à ń léwèrè kiri látẹ̀kùn mo sọ fún ẹ pé wọn kì í léwèrè ńlé wa mo sọ fún ẹ pé wọn kí ló ń ṣe tójú ẹ̀ràn tó ń léwèrè kiri wíkí tó máa ń ṣe báyìí nù ọ̀rọ̀ owó ń wò wọlé tí ni ìgbà tó dé tí mo kú lè ṣe wà dé ti jókòó lé wa jẹ́ kémi fèsì ẹ̀ ṣé bó ní bùkátà tó fẹ́ gbọ́n tiẹ̀. wo bí tàbá ń rotowó jẹ́ ká máa roba emma náà o ah, tàbá ń rotowó ká máa roba emma mi ò lè má bẹ́ẹ̀ léwèrè kiri o ah, kí ló ń pù ṣẹ́ gan-an tá à ń léwèrè kiri ládùúgbò àwọn ọmọdé ń sọ̀rọ̀ dẹ̀ ń le ju ọ̀rọ̀ wèrè ló kàn wá kù ni ṣé ìwọ notice pé àwọn aládùúgbò ti ń wò wá ní ó sì ń dàbí pé wèrè fẹ́ jọ méjì wèrè ń léwèrè. gbogbo kí ló tó ń ṣe bá mọ̀ pé o lè ṣe kíní wá má jẹ́ lómi wá jókòó lé torí o ò ní bùkátà tó fẹ́ gbọ́n tiẹ̀ Ah, bóbó jẹ́ ká lọ jàre. wàmbi wàmbi nǹkan lè mú ẹbí kò ń wèrè ló ń ṣe orí ẹ ò pé kì í ṣe pé àní mu a máa mu mo bá ara àdúgbò ṣe ń wá yóò dáa ó ti yẹ. Ah. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lá ìdí àkọ. Hmm. àìdí àmà. ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n pa ó gbọ̀ngbọ̀n ó káyẹ́fì lọ́rọ̀ yìí lọ yìí mi lọ́ọ́ òkun káyéfì lọ́rọ̀ yìí. madam mi ì lè má bá wọn argue ṣe mọ̀ kí wọ́n ní experience iṣẹ́ ìjú mi lọ but tí ẹ bá wo sketch yìí dáadáa ẹ wo gbogbo front layer yìí ṣe rí gbogbo lẹ́tẹ̀ ń wò yìí àwọn iron institution kan ti rà á o at the end of the day tá a bá lọ fún property yìí àwa ló máa pay àwa la máa benefit nǹkan tó pọ̀ jù. láíláí ìrọ̀lẹ́ pa ọ̀pọ̀ ẹ̀mí mi rè this is my life ẹ̀mí mi ó kú ẹ̀mí mi ò dẹ̀ gbọ́dọ̀ jà. báwo gbogbo ilẹ̀ tó wà ní sáìdì báyìí àwọn polytechnic kan ló ní so by time táwọn bá parí instruction wọn lórí ẹ̀ ó máa jẹ́ kí ilẹ̀ yìí ní value so iye táwọn máa tà fáwọn tó bá fẹ́ rà ó máa high than iye tá a rà ń sìn ẹ wo gbogbo ẹ̀yìn yìí náà báyìí ṣe rí gbogbo ọwọ́ ẹ̀yìn yìí báyìí àwọn olx company àwọn olórí gbogbo bíbá yìí wọ́n dẹ̀ tẹ̀ ti ṣe allocation rẹ̀ fún. Kọ́láwọlé yes ma you are very rude. ma. o rude gan. ha. I mean o no, ní respect eléyìí tó wá fọ́nì jù ní pé o ò nápọnlé lára rárá àbí ṣé o ò mọ yàtọ̀ láàrin respect àti àpọ́nlé ni because respect àti àpọ́nlé ó yàtọ̀ síra wọn gan àpọ́nlé ó dẹ̀ ju respect lọ ẹ ní respect mo dẹ̀ máa kọ́ ẹ mo máa jẹ́ kó mọ̀ wípé bó ṣe máa bá àgbàlagbà sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn. ẹjọ ẹ má bínú bí mo ṣe explain fún yẹn mi mọ̀ pé mo ti rude ṣe dẹ̀ rí àwọn náà kó ṣe kí mo rude mi ṣe explanation yẹn fáwọn. ok fine gbé fine yẹn gbé lọ síbẹ̀ yẹn gbé lọ sórí tẹ́bù yẹn kò mọ̀ yàtọ̀ láàrin respect àtàkùnlé kò túmọ̀ pé the same thing ni can you imagine ṣe rí ó lè jẹ́ ogun ìdílé ló fà á tó jẹ́ kí gbogbo nǹkan tí mò ń ṣe ló fi bọ́ sí pé mi ò mọ̀ ṣe explanation tí mò ń ṣe fún progress company ni madam tẹ bá gbàjẹ́ lọ́wọ́ mi tẹ gbàṣẹ́ lọ́wọ́ mi ẹ ti báyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́. ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n ò káyéfì kàyéfì lọ̀rọ̀ yìí yo ọ̀rọ̀ yìí mi. àwọn tó ń jẹun London kí mo ṣiṣẹ́ ń bí pọ̀ Túndé eh, Ahmedi Wálé gbogbo wọn madam ẹjọ mo fọlọ́ bẹ́ẹ̀ ẹjọ. exactly because agbọ́nlé àti respect tá à ń sọ̀rọ̀ nípa yẹn òun náà ló ṣe é sọ yìí nígbà tí Ọlọ́run dá lé ayé ó dá àpọ́nlé nínú àpọ́nlé yẹn Ọlọ́run wá fa respect yọ at the end of the day àwọn méjèèjì wájọ dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ṣùgbọ́n sórí àpọ́nlé yẹn kò fẹ́ gbà yí pé respect gan làgbà so ó wá ní láti wọnú ara wọn àpọ́nlé àti respect yẹn wọ́n wọnú ara wọn gan wọ́n wá ìgbà tó wá di ọjọ́ wájú tó ń lọ báyìí tó dọjọ́ wájú bí àpọ́nlé ṣe sáré nìyẹn ó kò fi pé òun lè overshadow respect but respect tó gbà ó respect very crazy kó gbà fún ó kò make sure yìí pé òun àwọn méjèèjì wọn wá jọ forí gbá ara wọn wọn jọ forí gbá orí wọn jọ forí gbá orí wọn wá jọ dúró báyìí wòmí Mr. Kọ́láwọlé wọn jọ wà báyìí kò yí ẹ̀kan tí mò ń sọ àkọlé lélẹ̀ lélẹ̀ respect lélẹ̀ àwọn méjèèjì wà kọjú síra wọn. Eh, ó dùn ún wò ó ṣe ní lọ́rùn ó dùn ún wò ó ẹ fẹ́ cash. sketch properties tí a fẹ́ acquire ẹ fẹ́ fi wọ̀n mí so ẹ dẹ̀ dúró ẹ lanu síbẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ máa sọ̀rọ̀ lọ́nà. madam mo ò explain ẹ láìsí fowl lọ́wọ́ mi inú fowl mo ti explain fún yín. then bring the fowl come and explain to me kí big deal tó wà ń bẹ̀ why you shaking. no no me, me, me, me, me, me, me, me, me, me, me, me lẹ́ni kí n lọ drop fowl yẹn sórí table. when Please, uh, Mr. Kolaole, you mm-hmm. are convincing yourself here. Bring the file. Explain to me. It's as simple as that. Ah. I'm sorry, sọ̀rọ̀ lọ sí, ó ń sọ̀rọ̀ sketch fún mi. O ò dẹ̀ continue pẹ̀lú conversation, ó they're lanu síbẹ̀ yẹn. Ṣé ṣé mi ni? Are you normal? Continue, ló ṣe máa yí? Kí ni mo sọ ń Bring the file, let's talk about it ló ṣe Mr. Kọ́láwọlé are you okay? kò kò mi fẹ́ wà okay mọ́. is everything alright? ẹ jẹ́ kí n wà okay mọ́ ọ̀gá. ẹ má bínú o mo fẹ́ béèrè question kan ni o ó ti tó bí ìgbà wo tí madam ti ya wèrè tí wèrè ti wà lára wọn. àná ah, ah, ah, ẹ má bínú bí mo ṣe pò mo mí pé ó ti tó bí ìgbà wo tí wọ́n ti ń ṣe gángan nǹkan tí ágànnà ti wà lára wọn. nǹkan yẹn ó ti ẹ̀yìn ẹ̀yìn ìwà òkè láti gbọ́ ọlọ́mọ ìkàyàwó rẹ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yà fi sùúrù gbogbo ọlọ́run ló sùn bẹ́ẹ̀ ni ọlọ́mọ ẹ̀ kéèyàn oríṣiríṣi tó jojú orí èèyàn lọ ni mm-hmm. ah, ah, báwo lobìnrin máa ṣe wà ó máa yín bọ́ ṣe náìsì tó báwo náà kò bẹ̀rẹ̀ from nowhere ni wọ́n dẹ̀ ṣe bí ẹni tí ó ah, mi ti ẹmu kan tí mo fẹ́ pè kéyìn kan tó dé ó ti ṣe wọ́n lẹ́ẹ̀kan pé tó ṣe dé ló tún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ẹ eh, ọ̀nà ó ti sú mi ẹ eh, madam dẹ̀ náìsì madam náìsì. so bó ṣe ṣe wọ́n lè ra time ẹ bó ṣe máa ń visit wọn nìyẹn. kò ń ṣe pé bó ṣe má ẹkún ṣú ló ṣẹlẹ̀ rí bùkà tẹ́túndé iná ó tún pọ̀ sí i ẹ̀wọ̀n okùn kan ṣàgbàdúrà pé kí àwọn fámìlì wọn kó gbọ́n rí solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ṣe mọ̀ pé first family wọn ni àwa tá a jẹ́ staff wọn so mm-hmm. àwa náà wọn máa fi sínú àdúrà. èmi àti fámìlì mi náà àwa náà ń gbàdúrà fún wọn àwọn náà wà fún ìṣẹ̀lẹ̀. ọ̀rọ̀ ìsàn pa ó gbọ̀ngbọ́n ó lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ́n ayé ẹnu gan-an ìwò bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ yìí. lásán. ẹjọ ṣé ẹ ń béèrè èèyàn bíbá ẹ ni. ẹjọ ṣé orúkọ yìí ni mrs ajégbé. èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. very good ẹ̀yin ni màmá ṣèyí. ẹ bẹ́ẹ̀ ni èmi ni. ẹ wo picture yìí dáadáa ẹ mọ ẹni tó wà ń bẹ. ẹ mo mọ ọmọ mi ló wà ń bẹ. <laughs> very good ọmọ yìí ni àpá wà ní gbogbo ojú ẹ báyìí àti ní gbogbo ara yìí. òun ni. òun ni right. Um, for this reason, you are under arrest ah. for child abuse. Ah. Ẹ bá jẹ́ ká to everything bí because when you look, òwe bẹ̀tà bá tẹ̀lé ní the station is sọ̀tọ̀ ní tema to my soul. máa Madam, please respect yourself because anything you say here will be used against you in the court of law. Please move. Ìjọ ẹ má jẹ́ kí n tẹ̀lé yẹn ṣe jẹ́ kí n sáré. Hello. Madam, ẹ ní láti mú anything ṣètìdó ẹ tẹ̀lé wa dé station. It's a problem èṣù ni ọmọ mi ni ẹni tó wà bẹ́ẹ̀ a lè ṣètò ẹ̀ ń bíbá yẹ jọ. tẹ bá ti dé everything máa ń yanjú please. Mommy, no, sí mọ́. hello get inside. Eh, ẹ ṣe jẹ́ kí n sọ fẹ́ nìkan ayé ti gbẹgẹ́ àmọ́ mọ́mí no, sí mọ́ ti mú mi lè wọ̀ lọ́hùn ẹ́. kìnìún ló wà lẹ́yìn ẹ̀ má lọ jẹ́ gbèsè o fóònù mi dà fóònù mi dà hey ha. ẹ jù ẹ wo mo mọ pé ó ti ṣe in fact òun fúnra ara ẹ ó fi ẹnu ara ẹ sọ pé òun kọjá yìí òun àmọ́ kò ṣe ìyẹn Ọlọ́run mà ẹ ṣe bẹ́yìn àgbàlẹ̀ sọ pé ọmọdé ò ní mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́run ẹ àbí kí ni ká ti gbọ́ kí ọmọ da báyìí bó ṣe dáa tó yìí kó máa ṣe gángan gan ẹ jọ torí ọlọ́run ẹ jọ torí ọlọ́run. ojú ẹ ò tí ì rí nǹkan kan àmọ́ ó kàn ṣe mí láàánú ni wípé ẹ̀yin fúnra yín ẹ bá má ti tẹ̀lé wa bẹ́ẹ̀ ni ẹ bá má ti tẹ̀lé wa torí pé ẹ wò ó máa tún fi kún nǹkan tó ń ṣe yín ṣe ah, ah no èwo ni kí n má ṣe bẹ́ẹ̀ ẹ ti wọlé tán ọ̀ràn ó di dandan kójú yín rí ọ̀ràn ìwọ ṣé pé ìwọ tún lè wá síbi báyìí ah ẹ jọ nítorí Ọlọ́run ṣé láyé téèyàn dẹ̀ wá yìí bí mo ṣe dàgbà tó yìí ṣé mi mọ́mọ́ ṣe lè bọ́mọ wí ni ó wá ń pẹ́pẹ́ sí o èmi òjò ẹni tó yẹ kọ́lọ́run fún lọ́mọ o èmi o irú wa yìí ó yẹ kémi tọ ọmọ lọ́wọ́ Ọlọ́run kémi má rí ni ẹ wo bí ìyáálé ọ̀kan ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí bó ṣe wà ní kọ́kọ́ ò tí ì ṣe ẹni yẹn pẹ́pẹ́ sí ó ti ń ya wèrè díẹ̀ ṣebí kò tí ì bugi jẹ ṣebí ó sì lè gbé wíìgì sórí ó dẹ̀ tún sì lè lògò ní ìtó jẹ́ wípé tọ́ba ẹ̀wò tílẹ̀ ní bá máa fi ṣú ó gbọ́dọ̀ bugi jẹ. ìyín náà ni mò ṣe mú mi ṣe yìí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí ọmọ mo ní kẹ́ má ṣe ọmọ yẹn léṣe nù sọ́hun. Ah, kí ló ń ṣe ẹ gan náà àwọn àti ọ̀rọ̀ kó tó lè tún dá mi sí. bàjẹ́ bùkà ẹ jẹ́ ọgbọ́ ṣé bẹ́ẹ̀ mi ṣe wà ó ti ẹ̀tọ́ yìí gangan bẹ́ẹ̀ nǹkan ṣe wà ẹ máa bú kí jẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. bí ẹ bá lọ fi ti ṣe ti yín ìwọ ló ṣe olórí ìlú wa tó máa gbọ́ ah, bẹ́ẹ̀ ni tún wọ̀ mí kó tún mi wò tí o bá gbọ́ kílẹ̀ ní tó ṣu kó sọ pé ìyá mi àjíká kọ́ ló bí mi. àjà ah, mi ẹ ṣe o ah, ẹ sọ fún mi gbà yẹn ẹ sọ fún mi pé bó ṣe bó dẹ̀ ṣe jẹ́bọ́ tiwa. Ah, ẹ ṣe dùn ẹnu sì dúró. ẹ bá wà bí ẹ mọ mi yé ẹjọ ẹ jẹ́ kí n bá yín ta ọkùnrin lákà yá fẹjẹ yín wọ́n jẹ́ bá yín ta ẹ jẹ́ bá yín.

ẹsẹ̀ wọ́n máa pick her up yes ah irú ọba abiyamọ fowó ni no no no no this woman is not normal woman yóò normal. ọ̀yà ẹ wo ariwo gbẹ o ẹ̀dá ayé ẹ fura o ayé gbà fura. ẹ ra sàn. ẹ ká sàn. ẹ ṣé ẹ ń béèrè èèyàn bíbá yìí ni. ṣé orúkọ yìí ni Mrs. Ajégbé. èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. very good ẹ̀yin ni màmá Ṣèyí. ẹ bẹ́ẹ̀ ni èmi ni. ẹ wo picture yìí dáadáa ẹ mọ ẹni tó wà ń bẹ̀. ẹ mo mọ ọmọ mi ló wà ń bẹ̀. <laughs> very good um, ọmọ yìí ni àpá wà ní gbogbo ojú ẹ̀ báyìí àti ní gbogbo ara yìí. òun ni. òun ni right um, for this reason you are under arrest ah. for child abuse. ah ẹ bá jẹ́ ká settle everything bí báyìí because ọ̀rọ̀ yẹn lọ́pọ̀ òwe bẹ́ẹ̀ tá bá tẹ̀lé ní the station ní sọ̀tọ̀ ní kó tẹ́ máa tún máa sọ. madam please respect yourself because anything you say here will be used against you in the court of law please move ìjọ ẹ má jẹ́ kí n tẹ̀lé yẹn ṣe jẹ́ kí n sáré. ẹ ló. ẹ ní láti mú anything ṣe ti gbó ẹ tẹ̀lé wa dé station kò sí problem. èṣù ni ọmọ mi ni tẹ́ńtò wà bẹ́ẹ̀ a lè ṣètò ẹ̀ ń bí báyìí ẹjọ́. tẹ bá ti dé station everything mọ̀ níyànjú please. mọ́mí iná sí mọ́. hello get inside. ẹ ṣe jẹ́ kí n sọ fẹ́nìkan ayé ti gbẹ̀gẹ̀ àmọ́ mọ́mí iná sí mọ́ ó ti mú mi lè wọ̀ lọ́hùn-ún. lẹ́yìn ẹ̀ má lọ jẹ́ gbèsè o. fóònù mi dà fóònù mi dà. Hey. ejò ewu ń mọ kó ti ṣe in fact òun fúnra rẹ̀ ó fi ẹnu ara ẹ̀ sọ pé òun kọjá yìí òun àmọ̀kú ṣe ìyẹn ìjọ nítorí ọlọ́run mà ẹ jọ ṣe bẹ́yìn àgbálẹ́ sọ pé ọmọdé òní mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́run ẹ àbí kí ni ká ti gbọ́ kí ọmọ da báyìí bó ṣe dáa tó yìí kó máa ṣe gángan gan ẹ jọ torí ọlọ́run ẹ jọ torí ọlọ́run. ojú ẹ ò tí ì rí nǹkan kan àmọ́ ó kàn ṣe mí láàánú ni wípé ẹ̀yin fúnra yín ẹ bá má ti tẹ̀lé wa bẹ́ẹ̀ ni ẹ bá má ti tẹ̀lé wa torí pé èwo máa tún fi kún nǹkan tó ń ṣe yín. Ah, ah no èwo ni kí n má ṣe bẹ́ẹ̀ ẹ ti wọlé tan ọ̀ràn ó di dandan kójú yín rí ọ̀ràn ìwọ ṣé pé wọ́n tún lè wá síbi báyìí ah, ẹ jọ nítorí ọlọ́run ṣé láyé téèyàn dẹ̀ wá yìí bí mo ṣe dàgbà tó yìí ṣé mi mọ́mọ́ ṣe lè bọ́mọ wí ni ó wá ń pẹ́pẹ́ sí o èmi ò jọ ẹni tó yẹ kọ́lọ́run fún lọ́mọ o èmi o irú wa yìí ó yẹ kémi tọ ọmọ lọ́wọ́ ọlọ́run kémi má rí ni ẹ wo bí ìyáálé ọ̀kan ẹ jẹ́ kí n sọ fún yín ṣáàrí bó ṣe wà ní kọ́kọ́ ò tí ì ṣe ah. ẹni yẹn pẹ́pẹ́ sí ó ti ń ya wèrè díẹ̀ ṣebí kò tí ì bugi jẹ ṣebí ó sì lè gbé wíìgì sórí ó dẹ̀ tún sì lè lògò ah. ní ìtó jẹ́ wípé tọ́ba ẹ̀wò tí lẹ́ni bá máa fi ṣu ó gbọ́dọ̀ bugi jẹ. ó gbọ́dọ̀ rìn wọ́n ó ayé gbọ́dọ̀ pẹ̀lú ẹ lórí ẹ̀ má gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n fẹ̀mí ń ṣe mú mi ṣe yìí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí ọmọ mo ní kẹ́ má ṣe ọmọ yẹn léṣe. ẹnu sọ́hun ah, ah, kí ló ṣe ẹ gan-an àwọn àti ọ̀rọ̀ kó tọ́lẹ̀ ó tún dàbí sí. ẹ bá jẹ́ ṣé bẹ́ẹ̀ mi ṣe wà yìí ó ti ẹ̀tọ́ yìí gangan bẹ́ẹ̀ nǹkan ṣe wà yìí ẹ máa bú kí jẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ bí ẹ bá lọ fi ti ṣe ti yín ìwọ ló ṣe olórí burúkú wa tó máa gbọ́ ah, bẹ́ẹ̀ ni tún wọ̀ mí kó tún mi wò tí o bá gbọ́ kílẹ̀ ní tó kó sọ pé ìyá mi àjíká kọ́ ló bí mi. Ah, ah, má ìyá mi ẹ ṣe o ah, ẹ sọ fún mi gbà yẹn ẹ sọ fún mi pé bó ṣe bó dẹ̀ ṣe jẹ́bọ́ tí wá. ẹ ṣe dùn ẹ tún sì dúró. ẹ bá wà bí ẹmọ mi yẹn jọ ẹ jẹ́ kí n bá yín ta ọkùnrin lákà yá fẹ̀jẹ̀ yín wọ́n jẹ́ bá yín ta ẹ jẹ́ bá yín. Mami be wo. Ah. ah But mi be wo na wa. Sori níbi tí ọ̀rọ̀ yìí dé. Èmi máa bẹ̀ bẹ̀ wọ́n, eh? Sori má padà wá. Tí bá máa wá gan, o ò ní tẹ̀lé mi wá. Èmi fúnra ra mi. Màá tún wá àgbàlagbà kan lẹ́yìn. Ṣé ìdúrà? Ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò ń gbọ̀ngbọ̀n o ọ̀rọ̀ ìsọ̀lọ́gbọ̀n kọ́ ò gbọ̀ngbọ̀n o káyébì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ̀n káyébì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ ògùn gbọ̀n ayé lùgbọ̀n ìwò Mr. Kọ́láwọlé, I am very sorry. A lè employ yín bíbáyìí madame ẹjọ má sọ bẹ́ẹ̀ mo fọlọ́n bàbẹ̀ yín ẹ má bà Yọ̀mí jẹ́ kí n tó rí gan mo mọ nǹkan tójú mi rí wàhálà tí mo bá ń fa kan tó gbà kiri yín kò ń ṣe wàhálà kékeré pé mo tiẹ̀ lọ́pọ̀tunity láti rí lásán mo ti conclude gbàdúrà mi ti gbà ẹjọ nítorí ọlọ́mọ bẹ̀ yín ìfáṣẹ́rí bí tí mo bá ibi pé last hope ni bíbáyìí ẹ ẹ má lu citizen kan ẹ nítorí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀yẹn eh, jọ. you know what uh, eh, Mr. Kọ́láwọlé <laughs> course tẹ ríjì kò sálì pẹ̀lú nǹkan tá à ń ṣe ń bí báyìí. Oh. ah ah ní. mo bí nǹkan kan madam ṣe rí tẹ́lẹ̀ ìtàn ìwòye Eh, credential lásán ni pálí lásán ni it's just for a proof kẹ́lì mọ̀ pé mo gba school kọjá eléyìí ò ní ìtumọ̀ kankan mo ní skill tó pọ̀ mà madam ẹ yẹ ká gbàgbé nípa ti course mo read mo ní skill tó pọ̀ like kò sí department ẹ fi mi sí tí mi ò lè ṣiṣẹ́ ṣe rí most of our course tá à ń ṣe yìí course tó ń offer wa ní institution là ń ṣe kò ṣe pé ó ń wà èmi tí mo ti mọ̀ pé kí n tó lọ school ẹ fún mi sí any department i will be perfect and excellent about it you will even love it ẹ kàn anywhere máa ṣiṣẹ́ dáadáa mà. Eh, it's okay kò sí eh, mo hope ẹ mọ̀ pé company ni bíbá and we have policy and then the rules don guide wa so kò síbi tá a lè fi yín sí tí kò require credentials. mà kò sí rules kankan tó guide driving mo lè ṣe driver mo mọ kí n tó ní admission sí school ni mo ti mọ mọ́tò wa ẹ kàn jẹ́ kí just employ me as a driver. even at that ẹ ṣì máa need license ara rules náà nìyẹn. Oh madam ìyẹn náà ò tún ṣe problem mo léèyàn tó lè bá mi ṣe fake driver's license in fact láàárín oṣù mẹ́ta mẹ́rin tí n bá ṣiṣẹ́ màá ṣẹ̀ṣẹ̀ lọ apply fún original ṣe mọ àwọn ọlọ́pàá wa nílùú yìí wọn ò dáyàtọ̀ mọ́ láàárín fake àti original driver's license. fake what? I mean, fake document. kò ń ṣe fake báyẹn náà títẹ nìkan ni wọn kàn máa lo passport mi tí wọn á dẹ̀ nominate ẹ̀ papọ̀ kò sẹ́ni tó máa mú. Mr. Kọ́láwọlé ẹ mọ nǹkan ẹ̀ mọ nǹkan you know what mm, ẹ máa lọ ẹ rí i pé ńgbà tẹ fẹ́ wọlé àwọn èèyàn pọ̀ ń tàgàn tó fẹ́ rí mi ẹ máa lọ we'll get back to you. Um, um madam um, cleaning job will need the license I can also be a very good cleaner mo mọlé túnṣe ah, mo lè gba street kan láàrin one hour. Um, gbogbo nǹkan tẹ sọ ló ti yé mi you can go we'll get back to you okay ẹ drop number yín fún receptionist jẹ́ ti gbọ́. Ah! ṣé kò ṣe credentials yìí ló fẹ́ kó bá mi báyìí. hello um, okay ẹ jẹ́ kí um, engineer yẹn wọlé. thank you. bọ́n torí pé òun ò fẹ́ further education ẹ̀ ó dúró síbẹ̀ ó kọ́ bricklaying yẹn nígbà tẹ́mi lọ waste several years ní institution ṣe rí gbogbo year tí mo lò yẹn waste ló bọ́ sí because yóò bá ṣe waste ló bọ́ sí mi ní padà dé láti school yẹn kí n túnṣe máa lọ lọ́bì lọ́ndà tiẹ̀ láti padà tún lọ kọ́ bricklaying tó ń kọ́ nígbà tẹ́mi wà ní school you see madam ẹ wo bí country ṣe ń wé ẹsẹ fún àwọn youths ẹlòmíín pọpọ fún ló ń ta ẹlòmíín bá wọn ṣe àwọn ṣe ghana yẹn ẹlòmíín bá wọn lọ wa mọ́tò nylon pé wọn ta gbogbo oríṣiríṣi àwọn kan in fact níbi tó gbé lédè mo ti ń apply pé kán jẹ́ kí n máa bá wọn gbá títì because àwọn tó ń gbálẹ̀ títì yẹn ó níye tó ń fún wọn ẹ wo gbogbo gbogbo time tí mo lò ní school gbogbo talent gbogbo skill but and everything mo padà wá bẹ̀rẹ̀ sí ní den tó tún padà lọ ṣiṣẹ́ bricklaying it's frustrating like I am not getting it right it's frustrating. it's okay ah. I can get your point. Uh -huh just calm down. Ah. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí nǹkan tó kọ wájú sí èèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì èyí tó túmọ̀ sí wípé àwọn èèyàn kan wà tó pé tí wọn bá lóore ọ̀fẹ́ láti kàwé ayé wọn máa ti bàjẹ́ gan-an mm. so eh, indirectly àwọn kan wà tó jẹ́ pé ìwé yẹn ló gbé wọn débi tí wọ́n délé ni. kò work for me it doesn't no. work for me. ó ti work for yín already ó ti work for yín already so àwọn èèyàn. madam. kí ló ṣẹlẹ̀. hundred thousand. Uh, um, okay. One good hundred thousand. yes. Um, mo fi pe ẹ máa ní láti jí. àǹtí ẹ bá mi kí wọn ẹ bá mi ẹ bá mi dùnú. ó ti tó mr kọ́láwọlé tó kè ọ̀nà yín ò ní dojúrú o gbogbo ohun tẹ́ bá tọrọ lọ́lọ́run máa ṣe fún yín kọ́ńpìlì yìí máa máa tóbi sí ni in fact ẹ̀ ní rí dàbí ẹ̀ ní rí bànújẹ́. àmì ó ti tó ẹ má lọ ṣe pé o Mr. Kọ́láwọlé èmi feel pé ẹ máa ní láti change wardrobe yẹn you know hundred thousand yẹn kò ra shoe o ah, so ah, <laughs> just have to manage ah, that. ah madam hmm, hundred. <laughs> it's okay get nice shoe nice shirt ẹ dẹ̀ máa manage ara láti wọ mọ́tò wa ah. tí o tẹ máa fi gba salary. mo lè bá gbẹ̀yìn seat lórí wọ́n yìí <laughs> ah, madam ẹ ṣe what's in you in the lẹ́ẹ̀kan sí ọlọ́run consider mi gbé ń ga ọlọ́run bá mi sọ yín dé ńlá ẹ wo ẹ máa tún ga jù báyìí lọ ọlọ́run á tún jẹ́ kẹ́ tó jù báyìí lọ. ó only any ah. ẹ ṣe ọ ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún. òun náà lẹ́nu kejì rẹ̀ thank you so much. so much. Ah, appreciate you, ma. Um, Thank you so um, much, no, no, no, ma. And don't forget, mm. you are my personal assistant. Oh yeah, so I'm the skill. You have to look good. Yeah, I'm And skill. plus your skill, you have to demonstrate that. Ah, definitely, I'm gonna <laughs> do that. okay. And, oh, you, will will be impressed. Oh mm-hmm. really? Thank you so much. I, I appreciate you, madam. Okay. <laughs> <laughs> Ah, Thank you. tó dára. in fact ẹ̀yin gógó ló yẹ ká máa ní ọba lára. ah no no no don't say that ọlọ́run nìkan ni ọba lára oore ọ̀fẹ́ làwa rí gbà ọ́ so please ọlọ́run ni ká máa fi gbogbo ọpẹ́ fún um all right kí ni àwọn update tí o fẹ́ fún mi. tàbá ń mi ò ká máa wò lẹ́mí o tàbá ń sùn. àjẹyìn lówó kankan sẹlẹ̀ bẹ́ẹ̀ ni sá owó tó wà lọ́wọ́ ẹ̀yìn twenty thousand ṣùwárí gbogbo school tó wà ń bíbá yìí wàá lọ mu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ make sure pé gbogbo nǹkan tó wà ń bẹ̀ ló kó wá bíbá yìí tó máa fi lè ka twenty thousand yẹn so mi ì dẹ́fẹ́ kó pẹ́ rárá rárá. all right rice hmm. ẹ̀wà hmm. iṣu sẹ̀mó gàrí. ndododododo hmm, gàrí. bẹ́ẹ̀ sà. irọ́ má gbé gàrí wa má mú gàrí wa fi kúkú fi mú èlùbọ́ dúdú. bọ̀ọ̀sà èlùbọ́ funfun ló wà o ẹni wọn ìbàjẹ́ funfun ìbàjẹ́ brown ṣáàfù mélòó bọ̀bọ̀ tó má gbé gáàrí wa o má lọ ṣe mistake pé mo ti cancel àpáta uh, o so bá mi kí wọ́n mi. kọ́lá wọlé bó ló ti rí adúrú owó tó fi ń rányàn ní ráìsì rányàn lẹ́wà rányàn ní yé mi. mo ti ń bọ̀ nà ń bọ̀ one two three four five six seven eight okay dáadé mi <clears throat> ẹ gbà ẹ gba eight thousand naira yìí dání ẹ kí mi náà hold on two thousand yìí because màá ní láti máa fẹ́ máa fi wọ mọ́tò lọ wọ mọ́tò bọ̀ ṣé eight thousand tó wà lọ́wọ́ yín yẹn wọ́n ṣe mọ̀ pé láti next week nsìn èmi ò ní máa wà available nílé mọ́ so bóyá ẹ fẹ́ ra nǹkan kan ẹ ní ìdí kankan láti sáré ṣe very urgent ẹ pè àwọn ọmọ kẹ fún ọ lówó nu eight thousand naira yẹn so tó bá fẹ́ fi di next week lágbára lọ́wọ́ Ọlọ́run tí n bá ń bọ̀ ní weekend oògùn tí dókítà ní pé kẹ́ ẹ yẹn màá try láti ra gbogbo oògùn yẹn wá fún yín bọ́sẹ̀ rówó tó wà lọ́wọ́ yìí bóyá tí mi ò bá sí nílé tí mo bá ti lọ ní tèmi tẹ́ bá fẹ́ ra nǹkan so ẹ̀kan yọ nínú ẹ̀ fẹ́ rà. kí ló ṣẹlẹ̀ ó sọ nǹkan kan fún mi ó ti ń dàrú mọ́ mi lójú ṣàlàyé fún mi. dádì mi <laughs> ah, ọba òkè ló yẹ ká dúpẹ́ fún hmm. torí pé ó ṣe nǹkan tí ọkàn mi ti ń wá tipẹ́tipẹ́. Hmm láàárọ̀ yìí mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ọ̀nà àtijọ́ àti náà mo wá lọ sọ́dọ̀ ẹ̀ bóyá ó tẹ̀lé bá mi gẹ́ẹ̀tì iṣẹ́ àbó tẹ̀lé bá mi wá ṣéǹtì kan nígbà tí mo wá débẹ̀ mi ò bá in kò ṣe pé kò sí nílé kò gbé bẹ̀ mọ́ ni ó wá kó mo ṣe fẹ́ padà torí kò sówó kankan lọ́wọ́ mi the last penny tó wà lọ́wọ́ mi ni mo fi gbé báyìí lọ síbẹ̀ so bí mo ṣe jáde ń bẹ̀ mo réèyàn kan mo ti bẹ̀rẹ̀ sí ní approach yẹn pé kó jọ bó jẹ́ two hundred naira lóní kó fún mi kí n fi gbé báyìí bí kéèyàn máa fọgbọ́n ṣe fáin bara kì í ṣáà lè kó mbẹ. kéèyàn tiẹ̀ lè débi tó ń lọ. mo lè padà sílé so ìyẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní bú mi ìyẹn bẹ̀rẹ̀ sí ní wọ́ mi bọ̀dáàdì mi ṣe rántí wúmà kan tí mo sọ fún ìgbà kan tí mo wáṣẹ lọ sọ́dọ̀ wọn tí mo ní wọn rubbish credentials mi pé kò ń ṣe irú nǹkan tí mo gbé dání ìlànà àfi fún mi iṣẹ́ lọ́dọ̀ wọn. àwọn tó ń ṣe property àrí. yẹ tán ra lé tán ta lé tán talẹ àwọn ppj so bí mo kàn ṣe déédéé rí wúmà yìí nìyẹn ó kàn surface ni unexpectedly ọpẹ́lọpẹ́ woman yìí àkọ́kọ́ náà òun ló gbé mi kúrò ní spọ́ọ̀tì then ẹlẹ́ẹ̀kejì níbi tí yasa ti ń lọ tá a ti sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní exchange ọ̀rọ̀ ló fi wá realize wípé mò ń go through a lot ẹ̀dá mọ̀ kémi náà dẹ̀rẹ̀ ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mi ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ mo ṣàlàyé gbogbo nǹkan tí mò ń go through gbogbo wàhálà bí ò ṣe ṣiṣẹ́ látìgbà tí mo ti wá sọ́dọ̀ wọn náà tí wọ́n fún mi iṣẹ́ mi ò ríṣẹ́ náà mo explain fún débi pé mo tún sọ gbogbo skill tí mo ní fún un yàtọ̀ sí nǹkan tí mo kà ní school i can even still do better mo lè ṣe oríṣiríṣi nǹkan dáàdi mi máa yẹ fún mi lẹ́ẹ̀mployment o. yes in fact ó tún fún mi lówó pẹ̀lú ìgbé kí n fi change aṣọ kí n fi lè ra bàtà kí n lè meet up lára owó tó fún mi òun mọ̀ náà yìí. ẹlẹ́dàá mi ò mà ṣeun òòṣà òkè ó mà ṣe eh. ẹlẹ́ẹ̀dá mi ò mà ṣe o ṣèbí torí ẹni bá fẹ́ ṣe rere agbéni pàdé àwo rẹ̀ àṣé àwòrán àwọn wa ò kọ tìṣẹ́ hmm. àṣé ibi tí orí ẹni bá fẹ́ ká lọ a kò ní ṣàì débẹ̀ dandan. Ah! dáàdì mi. ẹ ṣeun. dáàdì mi. ìdùnàrè ó ṣeun. Ah! ẹlẹ́dàá mi ò ṣeun ẹlẹ́dàá mi ò ṣeun ẹlẹ́dàá mi ò ṣeun. ẹ wò dáàdì mi kò kí n ṣe employment lásán woman yìí fún mi ní iṣẹ́ láti jẹ́ personal assistant ẹ̀ personal assistant pa ló fi mi ṣe direct tó túmọ̀ sí pé when it comes to the company's work personal assistance ni mí ní personal life ẹ̀ personal assistance ni mí so in fact ó dàbí double double double promotion tí mi ò expect láì tí bẹ̀rẹ̀ ṣe rárá lọ́jọ́ tuesday tó ń bọ̀ yìí dáàdì mo lọ resume ah. òòṣà òkè ó ṣeun ah! òòṣà òkè á wá dá sí tiẹ̀ náà àmín àmín àmín. elédùnmarè ò wá ní fi oore ẹ̀ rán ẹnì kankan sí elédùnmarè máa ṣe lóore personally. àmín àmín ó kàn jẹ́ pé dáàdì mi ẹ màá fẹ́ kẹ́ máa fi nǹkan kọ́ra díẹ̀ díẹ̀ o ṣe mọ̀ pé nísìnyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó dẹ̀ ti jẹ́ pé personal assistant mo fẹ́ jẹ́ pẹ̀lú rẹ̀ ó máa máa take a lot of time ìgbà mi à close níbi iṣẹ́ lálẹ́ as a personal assistant kò ní pé mi ò ní lọ ní. ọ̀rọ̀ ìsọ̀lọ̀ pọ̀npọ̀n ò pọ̀npọ̀n káyéfì lọ́rọ̀ yìí lajú sílẹ̀ kí n jẹ́ kí nǹkan ṣe wọ́n pẹ̀lú orí bàǹtàbàǹtà tó ń ṣe láìpẹ́ kò yẹ ó tó gbà wo tó ti ń ṣe báyìí. sáde mi èmi náà mọ mo mú bèrè lọ́wọ́ àwọn staff tàjọ ń ṣiṣẹ́ in fact àwọn tán ti pẹ́ ń bẹ̀ tó yẹ pé nígbà tán bẹ̀rẹ̀ ibi iṣẹ́ yẹn náà ti wà hmm. wọ́n sọ fún mi pé kò ń ṣe pé bóyá sickness yẹn ti wà lára wọn ti pẹ́ kò ń ṣe pé bí ó ti ń ṣe wọ́n tẹ́lẹ̀ wọ́n ní ọ̀sọ́ kan orúkọ náà ló kàn déédéé bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn nígbà tó fẹ́ ṣe tó kọ́ fẹ́ dé gan ọ́fíìsì ló ti ṣẹlẹ̀ sí wọn hmm. and láti hmm. gbà yẹn ló ti di pé sickness yẹn máa máa visit hmm. máa wọ́n máa bẹ̀ wọ́n wò lẹ́ẹ̀kọ̀kan lẹ́nu ìgbà tèmi náà débẹ̀ yìí at least ó ti ṣẹlẹ̀ lójú mi tó dẹ̀ pé ah láti mi ah, kò ṣe kò bójú mu rárá. elédùn àmájà àríjà ayé ṣó mọ àrò ẹ̀gbọ́n mi. Eh, big daddy mo mọ̀ tí o ti ṣaláìsí. wọ́n ti wọ̀n àìsàn tó o dárúkọ ìgangan níṣẹ́ iṣẹ́ ìwòsàn ló ń ṣe ṣó wá ráìsàn alágọ̀nà ẹ̀ òun gan ni area of specialization ẹ̀. dájú mi báyìí tẹ́ tún fi ń ṣàlàyé sítórì tẹ̀mọ̀ kí mo mọ̀ fún mi ẹ ti gbàgbé pé reason tí mi ò kí ń fẹ́ máa lọ sí ilé big daddy nígbà tó wà láyé nìyẹn torí àwọn alágọ̀nà tó ń tọ́jú wọn ò dẹ̀ sí láyé mọ́ nsìn táyé pọ́n wà láyé nsìn ṣèbéyàn bá in fact nígbà tí kinní yẹn kọ́kọ́ ṣọ́gà mi ara big daddy ní ọkàn mi lọ pé ah tó yẹ kí big daddy wà láyé ni bóyá àwọn bá ti rí solution but what do we do eh, wọ́n dẹ̀ ti náwó wọ́n ti lo wọ́n ti ṣe everything kò tiẹ̀ help. Eh, kò sí láyé mọ́ lóòótọ́ ṣùgbọ́n Yẹlé ń bẹ láyé Yẹlé iṣẹ́ tí bàbá rẹ̀ filẹ̀ ló ń ṣe ń sìn ìròyìn tí mo sì ń gbọ́ nípa ẹ̀ ni pé ó ń ṣe dáadáa. Yẹlé. bẹ́ẹ̀ ni. Yẹlé àbúrò mi ṣá. bẹ́ẹ̀ ni so mú arábìnrin lọ sí ọ̀dọ̀ Yẹlé wá sọ fún Yẹlé pé èmi gangan ni mo ní kẹ́ ẹ wá bá mo mọ̀ yìí pé a rí solution bẹ́ẹ̀ torí pé arábìnrin yìí aláàánú wa ni òun ló ń lomijé wa nu ìwọ náà wò ó ní báyìí a ti ń kúrò ní ẹgbẹ́ ohun tá a bá rí la máa jẹ a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan ṣe torí tí nǹkan bá ṣe nǹkan ti ṣe wá nìyẹn a gbọ́dọ̀ gbárùkùtì nínú èyí tó wà yìí ogun ẹ̀ ogun wa ni ìjà ẹ̀ ìjà wa ni a gbọ́dọ̀ mọ bí ó ṣe yọ nínú èyí tó wà yìí hmm. torí pé ó ti nu omijé wa nù kọjá ó ti dùn wá nínú àwa náà gbọ́dọ̀ gbàtì ká mọ bí ó ṣe yọ nínú eléyìí tó wà yìí bọ ẹ lérò pé yẹlé ṣá kí ní àbúrò. káyọ̀dé lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí ni lọ. ẹ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ̀yin ni mò ń wò lọ́kàn yìí ọ ọ ọ that's right. <laughs> ìyá. ṣé ọ̀nà yẹn ò le láti gẹ̀? not at all. <laughs> pa máa wà pa ẹ káàsán. ṣàlàfíà ni. but ó dà pé mo ti rójú yín rí dáadáa. yes. mr Akínlọ́lá Akínlọ́lá you are right you are right. mo ṣàrí pé ó dà pé mo ti rí fèsì yín yẹn. yes yes mo ti wá ah. sí ọ́fíìsì yín rí ah, ah, ṣùgbọ́n ẹbí sì gbà yẹn àárẹ̀ yà tẹ̀ sí. <laughs> sorry about that okay property tí ẹ fẹ́ tà yẹn dà. oh um, ṣe rí ibi tí fẹ́ǹsì yẹn parí sí yẹn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó hẹ́ǹdì sí báyìí ṣe rí ibi tí ó hẹ̀ndì sí another one bẹ̀rẹ̀ ìyẹn parí sí ibẹ̀ yẹn eh. ṣùgbọ́n mi mọ èyí tí ẹ fẹ́ get torí pé àwọn àlọ́lá ni gbogbo ẹ̀ àbí gbogbo ẹ̀ lẹ fẹ́ get. everything is fine kò bá tẹ bá. I think everything ma wa okay. okay. considering okay. pé àdúgbò ma wa a bit lucrative. yeah because ó ti develop gan. Um, everything wa okay i'm alive class right everything okay. um, um, but ẹ ṣe jẹ́ ká wo ibi báyìí àbí bọ́lá máa gbà wọlé. ẹ jẹ́ ká gba bíbá wọlé ẹ jẹ́ ká lọ wò. ọ̀rọ̀ ìsàn ló ń gbọ̀n pọ̀ ó lọ́rọ̀ yìí ó ọ̀rọ̀ yìí ni ló pọ̀ káyéfì. kí ni ìtumọ̀ aṣọ tó kó sí mi lọ́rùn báyìí wọ̀ lọ. kí ló ń ṣiyẹ ṣó o rí i pé ìta wọ̀ yìí ó wà responsible ju aṣọ tá a fi ń léwèrè lọ tẹ́lẹ̀ ni báyìí nísìnyí tá a bá bẹ̀rẹ̀ sí ń léwèrè yẹn nísìn àwọn èèyàn máa rò pé inú ṣọ́ọ̀ṣì wa ló ti já tó bá dẹ̀ ti fẹ́ di pé bóyá àwọn èèyàn ń fojú tó yẹ kó fi akọ́ mọrin sẹ́nu ló ṣàrùn tí orin bàbá dúwọ́ndà ó tètè dúwọ́ndà olúwa ṣe yá. owó gbẹ́nu dákẹ́jàre ọ̀gbẹ́ni ogó sẹlẹ̀ mo fẹ́ rí omi ìfẹ́ rógùn sẹlẹ̀ o torí nǹkan tó tọrùn ara ẹ̀ bọ̀ mí ìsìn bẹ́ẹ̀ o. ìwọ òfẹ́ rógùn sẹlẹ̀ ló ní kí n máa lé ní èdè kí ló ń ṣe ẹ tó ọ̀gbẹ́ni kò ń sùn. mo ń sọ fún ẹ o. wọ́n kọ́ ló ní ká máa léwèrè ni torí ẹ̀ lè ṣe lọ gba sùtánà. ọ̀gá jọ àlọ́jọ. àṣírí ni tí ọ̀yẹ́ nìkan. life mi ló ti bàjẹ́ yìí náà life mi ló kàn fọ́ yàmàyàmà tó kàn fọ́ dànù yìí náà ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣarajọ. èèyàn tó fẹ́ ra ilẹ̀ méjèèjì ṣe pé okòwò ni business ni. ọ̀gá. Ah. Yeah. Uh-huh. Eh? Ah. Yeah. Yeah. Nǹkan tí mò ń sọ ni wípé gbogbo àwọn nǹkan yẹn kò necessary. Kò necessary. So a máa need láti mọ bá ṣe máa pack everything. And ti pé ẹ eh, bó jẹ ṣẹẹkì ni ẹ lè kọ fún wa kò ń ṣe kó jẹ cash. kí ló kí ni ṣẹẹkì náà orí yóò pé because ẹ mọ nǹkan tẹ́ sọ. ìkan tó ṣẹlẹ̀ ní nineteen seventy two BCAF lélẹ̀ ní constitution of regent oh my god Oh my god! Oh my god! Ibo ni ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ láì ní ìjọba yìí. Where am I gonna start breaking my life from? Àwọn oníbàárà mi ẹ kí n gbọ́ràn o no no no no no no no no, sir ẹ stubborn ẹ má wọrí ẹ jẹ́ ń já yín sí i want to cut you inside ṣé rí kan tẹ́lẹ̀ ń ṣe yìí ojú yìí máa rí màbo because I don't understand why tẹ́tù máa máa tẹ̀lé me, bọ̀. hello hello are you there tẹ̀lé mi ká lọ. wíìlì pọ́ńpì máa darí. kí ni bá wò. wèrè tá à ń lékọ́ ló ń sáré lọ àníkà mú. bọ́bọ́ farabalẹ̀ kó ń ṣe wèrè yẹn ró gan la ní bísíǹsì pẹ̀lú. nǹkan ní bísíǹsì pẹ̀lú ló ti jábọ́ ló ti fọ́ yìí gíláàsì yìí gangan ohun gangan la ní business pẹ̀lú ohun gangan la fẹ́ gbà lọ́wọ́ wèrè yẹn náà. báàgì àbí gíláàsì torí nǹkan méjì mò ń wò. báàgì báwo gíláàsì. ọlọ́fẹ́ dárin àjọ ẹrú ni ó fẹ́ sórí burúkú láyé. bọ́ wo wa fọdà bá wèrè ni. tíyẹ̀tì gíláàsì láyé léwèrè láti jẹta ó jà wèrè ni. torí gíláàsì lèmi ṣe lọ rẹ́ǹtì sùtánà. ṣọmọye tí mo fi gba sùtánà ọrùn ẹ tí mo fi gba tọ̀dọ̀ mi. so torí wèrè lèmi ṣe lọ gba sùtánà. mo máa ń rojọ́ jẹ́ ká ṣa gíláàsì náà bí tó máa ń ṣe báyìí náà farabalẹ̀ náà ní sùúrù. wá wá bọ́sítà náà rò ẹ́. bó bó fi mí lè jáde jẹ́ ká. wá wá wá ó mọ̀ kí wọ́n ń léwọ̀ yẹn léwà o gbọ́ màá ń dìbò yẹn sí ẹlọ́nu o wá ní nǹkan tó ń bùjẹ tàbí léwọ̀ yẹn kiri. gbogbo iye owó la fi gbà lù bí jẹ́ká kó kínní náà. kọ́málẹ́mi náà ti di wèrè. ibo ló wà ń lọ báyìí. Ah mo bí tó ti rí bọ̀ bọ̀ yìí nǹkan tí mo torí ẹ̀ wá sí bíbá ló ti ti fọ́ dànù yìí mo tún fẹ́ ṣà olórí burúkú tó ti dànù mọ́ mi lọ́wọ́ ṣé mo wá ṣe wàhálà lásán ni báyìí ṣé mo wá tún ní rí ọkọ̀ gbà lọ́wọ́ láyé ìlú ọ̀gbọ́n mo má jẹ́ kí ọ̀bùn lórí burúkú tó ṣùgbọ́n ẹnjìnìá ọ̀dà àdámọ̀lẹ́kùn mi ò láìpẹ́ o ẹ má bàa mi sọ gbogbo nǹkan tẹ̀ ń sọ ṣé àdéhùn wa lélẹ̀ ṣé gbogbo nǹkan tẹ̀ ń sọ bá mi sọ ṣọ́ọ̀ lẹ́yìn ṣe ń sìn ẹ sọ ayé ẹ mú mi lọ mú fẹ́ lọ. ẹ má bà wọn ágíò. mi ò sọ máa dá ìmọ̀lẹ́kùn tó sọ. ní ọmọ fẹ́ wẹ̀ náà mi ò kò bọ́sibú kí n ẹ rí fùfú gbogbo ojú mi ni ṣé yìí náà ẹ rí ràn I don't like it. mi láì rẹ̀ jáde. ẹ wò gbogbo rọ̀bọ̀ rẹ bẹ́ẹ̀ fẹ́ wẹ̀ ntẹ̀ mi o mi ò ní dúró dẹ̀ yín mo fẹ́ wẹ̀ o fún mi lórí. I need to take because ẹni pé mo fi fukú gbogbo ojú àtàrà ẹ̀ dẹ̀ omi ti wà ní mọ́tò omi omi omi ti wà ní mọ́tò. ẹ wá lọ wẹ̀ ní mọ́tò ọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì yẹn ń kọ́ ọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì ta ló fẹ́ kọ́ fún mi. ọkùnrin fọlọ́ ṣẹ́ẹ̀kì làwọn fẹ́ lọ wẹ̀ ní mọ́tò jọ. ẹ jẹ́ kẹ́ yìí sí. ẹ jẹ́ kí n gbà bí mo. ìwà lọ wẹ̀ ní mọ́tò bàdà wọn. ta ló fẹ́ fún mi ní ṣẹ́ẹ̀kì báyìí. kí ah, ni mo kó sí ọjọ́ ah! ọkú. ẹ jọ̀ọ́ ẹ má bínú sáà ó ní nǹkan tí mo fẹ́ really confirm because ó ti ń dàbí ọ̀rọ̀ ẹ̀yìn ní ọ́fíìsì pé bóyá ó ní pàtíkúlà oògùn kan tẹ máa ń lò fún madam tí kíní ẹ̀ bá ti ṣe wọ́n tó máa ń tètè fi wọ́n sílẹ̀ bóyá oògùn yẹn ti wá tán ni àbí àti gẹ̀tẹ̀ ló difficult tó fi dàbẹ́ ni pé eléyìí tó ṣe wọ́n yìí tí ò fi wọ́n lẹ̀ láti jẹ. ohun tó sọ sí ni pé orí ìyàwó mi ti dàrú ó lóògùn tí mo kó pamọ́ sílé tí mo máa ń lò fún. ìyàwó mi ti ya wèrè àbí kílẹ̀ táì láti sọ. àwọn bébì kí ló tún kélé ìfún mi fún kí n jẹ kí ni èwo ni kí n jẹ nù méjèèjì kí n jẹ remote àti kọ́kọ́rọ́ lé kó wá dà pé mo jẹ kọ́kọ́rọ́ lé mo á fi rìmọ́tò sómi lé àbí máa jẹ méjèèjì nípa ibi níbi tẹ̀sán. but èmi àti yín mọ̀ wípé nǹkan kan ń ṣe madam èmi àti yín mọ̀ wípé madam ò wà òkè ṣùgbọ́n lágbára àwọn tó nílẹ̀ madam máa rí wòsàn torí pé ó níbì kan tó yẹ pé a lè gbé madam lọ tá a bá ti gbé ọ̀gá débẹ̀ tí wọ́n bá ti fẹsẹ̀ kan bẹ̀ báyìí àlàáfíà máa dé bá wọn. ibo ló kọkùn wọn kọkùn bọ̀ wá bá èmi kan wà nílé fún wọn àbí. bẹ́ẹ̀ni <laughs> Mr. Ibo níbi tẹ́ ń sọ. Ọ̀gá, tí ẹ bá bísí báyìí, ẹ já lọ. Bísí bá wo, tó bá ti já ó ti já náà ni, ẹ já lọ, ẹ já lọ. Ẹ já lọ jẹun, ẹ já lọ jẹun. Fẹ́mi, kí ló jẹun? Ẹ já lọ jẹun, ẹ já lọ jẹun, ẹ já lọ jẹun. Ní sòrò, ní sòrò, ní sòrò, ní sòrò. Ọmọ yìí kò máa bójú mu o. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé bí ilẹ̀ sọ pà ń bọ̀ sí. kí la pè yí o. ibi ilẹ̀ là ń bọ̀. ohun tí mo fẹ́ yí òun náà ni bóyá kí n sáré bọ́ọ̀lẹ̀ kí n jẹ́ tìkan tí mo sọ dáadáa òun mo ṣe sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ bọ́ọ̀lẹ̀ ìtọ̀. kọ́ ọlọ́run má máa fi sọ wá. a máa gba ẹ̀gbẹ́ yìí. a máa báyìí torí pé a lè gbé mọ́tò gbọ̀hún yẹn wọlé ibi báyìí dẹ̀ yà. mo mọ̀ kán máa fẹsẹ̀ rí gbanú bí ìkọjá. òkè ṣé ẹ máa dúgbò ìtẹ́lẹ̀ àbí. àwọn ilé pọ̀ bíi dáadáa náà bó lè má jẹbi tí èmi ń rò níbi tẹ́ ìyẹn sọ. ibi ni ẹni táwa bá gun àbúrò ló jẹ́ sí ni. àbúrò lẹ́ni táwa bá jẹ́ sí ni. ẹ ṣílẹ̀kùn jẹ́ ká lè ṣílẹ̀kùn ṣílẹ̀kùn. bébì bébì sorry sorry pẹ̀lẹ́ díẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ sorry baby now baby it's okay so, sorry dear. sorry baby sorry now sorry sorry. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹlẹ́gbọ̀n kí ló ń ṣẹlẹ̀ ìwògbè tí mo ní kẹ́ ẹ lọ wáwá òun dà àbí ta lẹ́ni tó jókòó tó ń rúnra ń bì báyìí. yẹ́lẹ́ tiẹ̀ jẹ́ kí mi kọ́kọ́ kọ́ mi nà so ọ̀gá mi ni wọ́n ọ̀gá mi ti dáàdì torí ẹ̀ pè ẹ́ òun lòun wò lórí ìjókòó yìí ṣé wàá rẹni tó ń wo yìí ń ṣọ̀gá mi lásán o aláàánú mi ni wọ́n kò ń ṣe aláàánú èmi nìkan aláàánú dáde in fact aláàánú wọ gan ni torí pé ọdún tó ṣe lọ ẹran tí mo rà fún ẹ ọwọ́ ọ̀gá mi mo ti gbowó ẹ̀. káàṣà. kò sí nǹkan tí n bá fẹ́ pátápátá lọ́gá mi máa ń ṣe fún mi so ìtorí ẹni dáàdi ṣe insist pé kí n mú wọn wá sọ́dọ̀ ẹjọba mi wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn n tó ń ṣe wọn ibẹ̀ ni pé olóore mi ń ṣàìsàn ní jọ. ẹ àmọ́ ẹlẹ́gbọ̀n ṣé kò ń ṣe ìyàwó yín tá a torí ẹ̀ ṣe nǹkan nínú ògùn tẹ̀sìn ah! ẹsẹ̀ rẹ̀ ti yọ síta. wàhálà ìsìn máa yá ni kẹ́ ẹ bá mi wá ìjọ. tètè bá mi wá nǹkan ṣe sí. ó sì fẹ́ kárẹ̀ ò yá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ ẹ̀ náà mo ti wá síbí tẹ́lẹ̀ láti jẹ́ kárẹ̀ ẹ̀ yá. Ah, ah, eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bọ́lá ń ṣe é ṣe aláìsàn. àbúrò tèmi ni. Eh. àwa ọmọ ẹ̀gbọ́n dádì ni. òun ló wípé sí nǹkan tó ń kó wá sí ìlú àwọn sí nítorí ọ̀rọ̀ ara rẹ̀. Ah, ẹ wá rí i pé àwa yá dáadáa ayá kíákíá. ẹ̀yin tó láyé ìbà lọ́wọ́ yín o ìbà ti yọ ọjọ́ ìbà ti wọ̀ oòrùn. ìbà gúúsù ìbà àríwá ìbà olúbíkin tó kọjáwé ìbà ọ̀sán ìbíkin tó kọ́ wagbò ìbà olóró ògún tó pa méjèèjì papọ̀ tí fi ń jẹ́wé àtegbò ilé olúwẹ̀rí kì í gbóná tútù tútù là bá ilé olúwẹ̀rí ilé olúwẹ̀rí kì í gbóná ilé olúwẹ̀rí kì í tútù òdì ojú olókun òwú kókó ọ̀nà ọ̀gbàlẹ̀ òyà kù gìrì fọ̀fẹ́lẹ́ gírí adé afọ olókun ṣẹ̀ní adé nígbà tí gbogbo omi kọ̀ tọ́nà òun ò bá ṣe mọ́ ó ní tó bá ṣe bí ìṣe tèmi ni eku olóṣè wá bá mi ṣe ewé àṣeṣe ló ní ẹ wá bá mi ṣe gbogbo ń ṣe lọ́rọ̀ sọ fún wọn pé mo mọ̀ ọ́ ṣe nítorí kùfẹ́kùfẹ́ ògùdù ògùdù kùfẹ́ ẹnìkan kì í ríjọ́ àfikójóbì níbi ẹgbà hmm. hmm. ó yá gbé e fún kó mu òkú tẹ́sí ẹsẹ̀ ah, ti yọ síta ní sùúrù ní sùúrù ìkóró ọpẹ sí ká ẹ má má wọ àkàlẹ jẹ ayé o òkú tẹ̀sí ẹsẹ̀ rẹ̀ ti lọ síta. ibi ibi ibi ibi ibi ìfẹ́ mi rọ ibi ìfẹ́ mi rọ yẹ. ẹ má súnmọ́ ẹ má máa ṣòwò tààlà túbọ̀ tán. are you holding me kí ló ṣẹlẹ̀. bíbí. àní ọmọ súnmọ́ wọmi arábìnrin. wait kí ló ń ṣe bíbá ẹ kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi. bíbí no don't touch me. Ah, yeah. Ah, bébì. Ah. àní ẹ má súnmọ́ ah, ẹ wo ṣe ayé lórí tata àdé yìí. ẹ gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa arákùnrin òun ló ń bẹ nídìí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ sí yín látẹ̀yìnwá. ẹ pẹ̀lẹ́ sá eh. ẹ rà sá ẹ gbọ́n. yé sá ṣe ìbínú pé mo pẹ́. a mi ìbínú sá mi ìbínú sá. kó lè dáná ni. ẹ ti bá mi wò ẹ ti rí bó ṣe bá yé mi jẹ ọ̀nà àbáyọ ni mo wá débi ẹjọ́ tó lọ́wọ́. kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹ kó làkú ò lẹ́kọ̀ọ́ ẹ kó kọ́la kò sẹ́nikẹ́ni tó bá yé yín jẹ́ o ìyàwó yín kọ́ ló ń ṣe yín o. bíi ti bá wò. ìyàwó yín ò fi yín ṣáájú owó bó ti wù kéré mọ́ ohun tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi òótọ́ ọ̀rọ̀ mi nítorí ẹ̀ là lọ́rọ̀ bá a bá là kì í yéèyàn ìbẹ́pẹ ò ṣe jẹ́ lódìndí àfi bá a bá là bóbìnrin rere bá jókòó àti làṣọ ẹ̀ lábẹ́. ẹ ò understand mi sir. pé. àlò ti bá yé mi jẹ́ sẹ́yìn àlàyé mi ò ní túmọ̀ ni mò ń sọ fún yín sẹ́ẹ̀ mi ò lè tọwọ́ bẹ̀nu fúnra mi àfi tí n bá gbowó lọ́wọ́ ìyàwó mi kò sí nǹkan kan tí mo lè dá sí àfi tó bá fún mi lówó àtọ̀rẹ́ àtẹbí àtàrà kò sí kankan nínú wọn tí wọn ò mọ̀ wípé ọwọ́ ìyàwó mi ni màá ti gba owó tí mo fẹ́ fún wọn kí n fẹ́ ra bàtà kí bàtà mi já kí n fẹ́ ra mi mo ṣẹ̀ṣẹ̀ máa lọ gbà lọ́wọ́ ìyàwó mi ni ẹ ò understand mi sir no no you don't understand me ẹ ò understand mi sir. ẹlẹ́gbọ̀n. sir pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ kà lẹ́yìn orí ló ní ṣe ẹ̀dá la láyàn mọ́ orí ní gbé ẹ̀dá báyìí ní gbèyàn ifá kan ní ayọ́yọ́gó ayọ́yọ́gó ayọ́yọ́gómọ̀gómọ̀ adíá fún orí èyí tí ó dàdé tí ó ti ní agogo dẹ wá ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ tí ó ti ní agogo dẹ wá ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ bá ti ń tanná yinrin yinrin tí ó ti ní agogo dẹ wá ṣé ẹ rí arábìnrin tá à ìpín tó yàn látòde ọ̀run ni wípé tó bá délé ayé á là á lu á lówó bí ẹlẹ́rìí odò ṣèbẹ́ ní ilẹ̀ ló ń tà <laughs> mo yọ̀ fún yín bárábìnrin yìí bá ń ta omi yóò lówó tó bá kó igi jọ kó máa tà yóò lówó yóò lọ́lá yóò bá àwọn ọ̀tọ̀kùlú jẹ wọ́n ní àwo tán gan-an náà. tèmi bá wa ń ta lé hmm. màá kó ta àtẹ̀mí ah. bá wá ń tò mí mà short àbí kí n má taṣà ná mi ní rérì àbí mi understand ìyàwó tèmi gbórí gidi wálé orí kí lèmi gbé wáyé ẹ̀yin tẹ̀ wà ń bẹ̀ nígbà tí wọ́n yàn kò yé mi ẹni àkàn ẹni àyànmọ́ ẹ̀ ẹjọ ẹ má bínú ìtẹ́ fi wọlé ǹsì tẹ́ lọ wo nǹkan tẹ́ fẹ́ wò wọ́n ṣìwé àyànmọ́ ìyàwó mi síwájú yín wọ́n wá ṣì tèmi náà sẹ́gbẹ́ kan lẹ́fi rí pé tíyàwó mi dá tèmi orí burúkú ni ẹ hàn tì mí olówó lè fi hàn tì mí mo níyàwó mi tó ń lo kádàrà mi ó dẹ̀ lóǹkọ́ ló ń lo kádàrà mi ń tẹ̀sẹ̀sẹ̀ sọ tó ń sìn mi ẹ wá lóun gbórí owó wálé orí kílẹ̀ mi gbé wáyé orí òǹsì hmm, àbí kílẹ̀ ń sọ. arákùnrin elédùnmarè tó dá wá sí ilé ayé tí mo gbà tó ní kálukú máa ṣoríire. ìgbà wo ni máa ṣoríire. ṣé wọ́n mọ̀. sẹ́yìn náà mọ̀. Ah, ṣé o mọ̀. sẹ́yìn mọ̀. ẹ tó bá wa rí bẹ́ẹ̀ sùúrù láàánú. mi ì lè ní sùúrù. bàbá kú á jẹran tó jẹrin lọ. ewu lowó tẹ̀ tó fi báàkì ẹ̀ ọ̀pù tèmi ò bá kú máa jẹ ẹran tó jẹ erin lọ ẹran wo ló jẹ erin lọ tí mo fẹ́ jẹ ṣé Dangote máa gbé erin síwájú alóhùn jẹ ẹ má jà máa tanra wa jẹ pẹ̀lú àwọn Yorùbá láńlá yìí ẹjọ solution sí ayé mi òun ni mo wá bíi fún tí mi ò bá rí solutions ayé mi mi ní dìde kúrò mi o hmm. obìnrin onísun ẹ̀jẹ̀ ó gbá Jésù lẹ́sẹ̀ mu ó ní àfi kó ṣe kíni kó ṣe ìyanu láyé òun torí tí ò bá ṣàánú fóun òun ò ní fẹsẹ̀ yẹn lẹ̀ lára àwọn wòlíì lálálálálá yé àtijọ́ ìkan ti fáńgẹ́lì nìkan yarí tó ní dandandandan tí ò bá ṣe tó òun ò ní fẹsẹ̀ tó ya ẹsẹ̀ tí áńgẹ́lì tán fà ya òun ò ní filẹ̀ ẹ̀sà máa fààyàn nítàn yálé ni o. Hmm? káyé mi lè balance ni o máa kúnlẹ̀ máa gbá yín lẹ́sẹ̀ mọ́ ẹjọ́ gbogbo ọ̀nà káyé tèmi náà máa fi dá ẹ bá mi wà ẹjọ́ torí ọlọ́run gbogbo ọ̀nà tí máa fi là tí máa fi lu mi ò kí ẹ ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. ẹlẹ́gbọ̀n níbi tẹ́ ẹ bá dé yìí kò dá lóòótọ́ kéèyàn wálé ayé kó má lówó ẹni tó wálé ayé tí ò lówó kò ráyé wá. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ tọkùnrin tún wá wà tó níyàwó tó yẹ pé ìyàwó ẹ̀ ló tún fún lóúnjẹ ah! ohun tí ò dáa ni. tèmi nìyẹn. wọ́n ràn lọ́wọ́. ẹ ṣe kan sá. iṣẹ́ kan wà tó yẹ pé a máa ń gba kádàrá èèyàn kan fún téèyàn kan ni irú ìyàwó ẹ tó là tó lu báyìí á gba kádàrá tiẹ̀ á gbèlè lọ lórí òwò bẹ̀rẹ̀ sí ní lówó òwò dẹni tí ó mọ̀ fún ìyàwó ẹ lówó. ìgbà wo lẹ fẹ́ gbà kí ló ṣe yìí ṣé lè tí mo sọ ilẹ̀ ẹ má fọ ẹ sà ẹ má rùn bẹ́ẹ̀ ni ó lè ṣọ́ọ̀kì yín bákan ẹ má kànà ọlọ́run gbọ́ èmi ló yẹ kí n máa kọ̀ǹtró ìyàwó mi kì í ṣe ìyàwó mi ló yẹ kí n máa kọ̀ǹtró mi ló yẹ kí n lówó kí n máa ẹ jọ ẹ má fọ sáà. ó dáa lóòótọ́ ló ní kí n má fọ ẹ má wọ̀ náà èmi gan-an ò ní fọ́ nítorí mi kì í ṣe yín tí n bá ti kọ́ kọ̀ gba ẹ láàbò pé kò wá gbà. Ah. ni mo ṣe fún ọ tí kì í fi tó wà lára mi náà lè fẹ́ máa fi treat mi báyìí kò yé mi. n ta máa ṣe ni mo sọ fún ọ yẹn. mo ti mọ̀ sọ fún yín tí ò ti tó ten minutes ti sáré wá solution sí ẹ máa gbẹ́lẹ́dẹ̀ èèyàn kan tẹ́ bá ti ṣe tán kí n wá ẹ máa pè mí kẹ́ ẹ̀ mú mi rí tẹ́lẹ̀ ni. ẹlẹ́gbọ̀n ọ̀dọ̀ arínájà ń lédè yìí. ẹ kí nìyẹn ní í ṣe. òkòkò mẹ́kìrì ọmọ ajímọ tábà oògùn. bẹ́ẹ̀ni. èmi afogun gbógun lọ́wọ́ ológun èyí tó fòógùn fòógùn jọ. ẹyin náà tún wo oríkì tẹ kílẹ̀ ó tún complicate nǹkan tó wà nílẹ̀ ó lè bí ó lè lẹ́kìlẹ̀ yìí bẹ́ẹ̀ ni pé èèyàn kò rí kí oògùn dábèdè ní nǹkan tẹ́kìlẹ̀ yìí mm, ẹ̀yin afogun gbogun lọ́wọ́ ẹni tó foògùn kò gún jọ kí n foògùn kò gún mi johnson kẹ́yìn wá foògùn wá gbà lọ́rùn. èyí ṣe bí torí tiẹ̀ náà ni bí ti báwo sà bẹ́ẹ̀ bá ṣe fò la ṣe máa ń sọ̀kú ẹ oríkì mi ìwà tó bá fẹ́ yẹn nǹkan tá a máa ṣe nù. kí ló ní kí ṣe kí n padà wá. ẹ mo gbọ́ ọ má ṣe ṣe. àà ìfọkàn yín balẹ̀. ẹlẹ́gbọ̀n. sà. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé iṣẹ́ ìwògbè òun lẹ́lẹ́dàá yín rọ̀ mọ́. ẹ sọ bẹ́ẹ̀. ṣé wàá rí bó ti wà yìí tí n bá ti gbélé yín lọ́wọ́ ẹ wà bí tó farasin lọ́dọ̀ yín ìgbàkigbà tẹ́ ẹ bá fẹ́ lò ẹ pe orúkọ ìyàwó yín sínú ẹ̀ tẹ́ ẹ sì sọ ohun tẹ́ ẹ fẹ́ kí ìyàwó yín wọn ṣe kẹ́ ẹ sọ sínú ìwògbè ọ̀hún gbogbo ẹ̀ pátá ìyàwó yóò ṣe. ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣé mo dúpẹ́ kò ní bàjẹ́ fún yín. ẹ ní pín nìkan wọn ò ní wá yín tì wọn ò ní wá yín rá ẹ ní rá má yé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mórí tẹ́ ti ṣe fún mi pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ gbé mi lọ́wọ́ yìí ni mo gbọ́dọ̀ wà lókè kí ìyàwó mi wà sálẹ̀ ẹjọ ẹjọ tó lọ hmm. ẹjọ. kò sí wàhálà tẹ́ bá ti sá bí mo ṣe ní ẹ sá dandan kò jẹ fún yín nítorí ọjọ́ kan yóò ṣe é òun kàtà yóò ṣe ta láyà hmm. atilẹ̀ jáwé àtòkèwégbò ajígini tó bọ́jọ́ rẹ́ arìngini tó bòrùn múlẹ̀ ọjọ́ tọmọdé bá wo jígí ọjọ́ náà ní fojú kẹlẹ̀ dẹ́ hmm. èèyàn wà ní bọ́gì bọ̀pẹ̀ hmm. kí gba arúmọ lè má dé. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹjọ́ hello kí ló ṣẹlẹ̀. hello babe. Ah, wàhálà ẹ ti pọ̀ jù látàrú de pèmí pèmí tó fẹ́ pèmí padì kí ló dé ẹ̀rù ti bà mí. mo fẹ́ rí ẹ ó jẹ́ wà very urgent kí ló ní ìdí mi fún ibo ni wọ́n fúnra rẹ̀ wà. mo wà níbi tòsí um, ibi iṣẹ́ mi. ẹgbẹ́ ibi iṣẹ́ màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni mo fẹ́ gbà kọjá tí mi ò bá wá rí ẹ lójú títì ó ti tán nìyẹn o. ok see you soon ó ṣe bye. ẹ wo ló ṣì lọmọ yìí òun ló ń pè mí lẹ́ẹ̀kan tí fóònù mi wà ní vibration tó ń pariwo mo tó fi sí ríngì ó tún pariwo ẹjọ́ òun ni. àpá yìí pé owó ti fẹ́ dénú. Ah, bẹ́ẹ̀ ni. lóòótọ́ ah. ṣé kí ni sìkìsìkì máa mi owó dé kiri gbè owó kékeré owó dé kìsìkìsì rà tìǹgì ẹsẹ ẹsẹ ẹjọ bá mi mọ ẹ bá mi. Ah, ilé tẹ̀ ṣe balabala bẹ́ẹ̀lì ti ẹ̀rọ báyìí. ẹ má bínú sáà bó ṣe mú mi lára sí ni jọ. ẹ farabalẹ̀ ló kí ní ìyó nítorí ó léwu àti wípé èèwọ̀ wà ń ẹ o. èèwọ̀ wo ló tún wà ní di èèwọ̀ wà ń ẹ ṣé ẹni bó ti wà yìí ojú mi ò gbọdọ̀ rí yàtọ̀ sójú tiyín ojúkójú tó bá rí yàtọ̀ sójú tí ẹni ọ̀hún yóò ya wèrè ni. lémi èmi mọ nǹkan tọ́jú èmi àtọ́jú ẹ̀ pa ibi tí mo bá wá tọ́jú ẹ̀ sí tí wèrè kan bá wá ń wá wàkúwà ohun tọ́jú ẹ̀ bá rí kó fara mọ́. ẹ̀ ń ṣe wọ́rọ́ bí èèyàn yẹn bá ya wèrè wàhálà wà lọ́rùn tìyín náà. bí ti báwo. ẹ̀yin mọ̀ ẹ́ pé ìrọ̀rùn bí òun ni ìrọ̀rùn ẹyẹ tó bà lékè Hmm, ó dà tó bá rí bẹ́ẹ̀ máa tọ́jú ẹ̀ níbi téèyàn kọ̀ọ̀kan ti lè rí. èèyàn kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ rí solution nìyẹn. ẹ ṣe gan mo dúpẹ́ jọ ẹ jẹ́ kán gẹ̀ẹ́tì pólí báàgì fún mi kí n fi mú sínú ẹ̀. Hmm, tàbí Ghana must go. Ah, ó ti tóbi jù kí ni mo fẹ́ gbé pólí báàgì ni àbí ọwọ́ torí. tí n bá ti gbé ilé yín lọ́wọ́ báyìí ẹ fi sábẹ́ aṣọ kẹ́ ẹ wọnú mọ́tò lọ kò sẹ́ni tí ó rí yín. Ah, Bíọ́lá Pópóọlá Bíọ́lá ọmọ Pópóọlá tiẹ̀ mà ti bá ẹ̀ wò máa rí àsì ilẹ̀ báyìí ẹ ṣe máa bàjẹ́ bí mo ṣe ń bọ̀ léyìí nítorí gbogbo nǹkan tí mo bá bá ẹ sọ gbogbo ẹ ló gbọ́dọ̀ dà mí lóhùn ibi tó kan orí mi mọ́ sá ẹ má bínú kẹ́ ẹ lè mọ bó ṣe ń dàgbà ẹ̀yin ò gbọ́dọ̀ rí báyìí sìn orí ẹ̀ la fi pè àtòrí ti yín ẹyin ní kẹ́ mọ́ lò. bọ̀ bẹ́yìn ṣe lóògùn tó tẹ́yìn bá rí ibẹ̀yìn lẹ ṣe kò lè afẹ́ ti ẹ̀yìn ẹ̀ tún ti ń dẹ́rù bá mi kò yé mi o. kò ń ṣe pé mò ń fọ́ kò ní jẹ́ kó máa fẹ́ tì í bẹ́ẹ̀ náà dàbí alára àmọ́ ẹ̀. èmi nìkan ni mo lè wò báyìí ẹ ti program ẹsẹ̀ yín ojú mi nìkan bó ṣe wà yìí sìn. orúkọ yín ni mo fi pè é yẹ. ẹ ṣe ah, ẹjọ́ tó bá rí báyìí tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ mi sà ojú mi nìkan ló gbọ́dọ̀ wò ojú mi ò gbọ́dọ̀ rí mọ́ bó ṣe wà yìí àbí bẹ́ẹ̀ kọ́. tẹ bá ti lówó jù báyìí tẹ bá ti lọ. Ah, ah ṣe ìpẹ̀yìntì ẹ lè béèrè nǹkan inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ máa ní máa lọ máa lọ ah, kò sí wàhálà ah, pẹ̀tì ẹ lè béèrè ẹ má wọlé máa dá sẹ̀ríà ẹ sà máa dá sẹ̀ríà fún yín sà. náà mú mi pé máa ṣe dáadáa fún yín máa ṣe nǹkan gidi fún yín ah, sẹ̀ríà ni mo lò máa ṣe bẹbẹ fún yín ni mo fẹ́ sọ. kò sí wàhálà sà ẹ má bínú tí n bá ti wo kínní nẹ́ẹ̀tì lèèyàn gbágbágbágbá kínní kókó tó mi ìsinmi fún gangan tí ó lè sọ. ọlá mi mo kó ti pẹ́ tàti rírà náà so mo mí ìsẹ̀. what are you saying? o mí ìsìn mi èmi náà dẹ̀ mí sí ẹ àmọ́ bó ṣe pè mí yẹn ti pọ̀ jù ariwo ló fi pè mí àmọ́ fẹ́ lè kọlu nǹkan nígbà tí mo ń bọ̀ dẹ̀ pè mí pè mí pè mí mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ o àkúdà sáré ẹ wà move tó yẹn ni ló yẹn ń pariwo mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ tí n bá lọ kọlu nǹkan kan níra nù. ṣáwa fún mi lóhun. mi ní káàsì. ọlámilékan. mi ní káàsì. ìwọ ò ní káàsì. mi ní káàsì o. ọba ò dé má ṣe báyìí ìwọ náà wo irun mi mo ti ń gbé for weeks báyìí ó ti rough náà ṣó láìkẹ́ báyìí ni. ní sòrò irun tó wà lórí ẹ wíìgì ló wà ń bẹ ṣí wíìgì kan kó dé kan. Eh, ṣìkàndé kan. mo fà mo mọ̀ bó mọ̀ pé wig ni bọ́ mo fẹ́ change. inú náà mo ṣe sọ fún ẹ pé ṣìkàndé kan tó bá máa change wig yẹn ò ṣe problem tó bá di next month máa change wig fún ẹ àmọ́ lásìkò mi ì ní cash. a ò ní cash. àmì mi ò ní cash kò sí bó ṣe nínú nínú save. kí ló ń tọ́ àlàsọ. Ah, ah. ah! filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ padà filẹ̀ padà. ooo oh, àdìbá ni mo kọ́ filẹ̀ padà kí ló ní tó ṣe báyìí. ìwà àti ìtàlẹ́jọ́ tó o bá fẹ́ o lè fa inú gbà. More beautiful. Ní sòrò. More beautiful. Beautiful wọ́n ní. Ní sòrò. Ẹ gbà mí. Ẹ gbà mí ayé mi o. Ayé mi Oya mo wá mo wá mo wá mo wá mo wá mo wá mo wá. Mo ah, ah, dáhùn. More beautiful. Eh, ní sòrò wọ́bí wọ́bí wọ́bí. Gbàgbẹ́dá. Dọ́dọ́dọ́dọ́dọ́. Mo kì í ní sọ̀rọ̀. Ẹ gbà mí. Oye ò pé oye ò kún. Gé mo fún mi. Ah! ayé mi o ayé bẹ́ẹ̀ lé mi lọ́wọ́ náà yé mo mo yé. yé yé àrí ẹs a ah, àrí ló jẹ sà àrí ló jẹ sà sà ẹ sà ẹ sà wàhálà ti wà sà. wàhálà bò ó lòdì ìpadà síta pàlàbò. iná ti ń jà nínú ayé mi báyìí. iná ń bo. ẹ wo ayé mi ti rún pápátá ní ọ̀run àbáyọ lókùn tẹ̀lé bà mí wá sí ṣòwò ayé mi báyìí o. àní kí ló ṣẹlẹ̀ aláìbọmọlẹ́rù kó má lè rọ. ọmọ wèrè tó ń pè mí tó ń fi kọ́ọ̀lù tó fi ń disturb mi látẹ̀kan mm. bí mo ṣe wọnú mọ́tò báyìí gíláàsì tẹ fún mi yẹn mo fi sínú sèfù tó wà níwájú yẹn mm. ṣé inú sèfù yẹn ṣé kò wá òkè tó inú sèfù sèfù mo sèfù mìíràn yẹn sínú sèfù bó ṣe fà séèfù lọ ẹni ló bá lọ wojú o bó ṣe yẹ̀wò yẹn o immediately ẹ sà ẹ lóògùn sà ẹ sà ẹ ní oògùn sà immediately báyìí ó wọ wèrè ni o hmm. ah, ó bá bẹ̀rẹ̀ sí ní sá lọ mò ń lé e mú láti fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ só ti yẹ yín ó gbà wájú mo gbẹ̀yìn ó gbẹ̀yìn mo gbà wájú ó eh. gbà wájú mo gbẹ̀yìn eh. ó gbẹ̀yìn mo gbà wájú àfi fíìm mi ò bá rí mọ́ mi ò mọbi tó wọ̀. o mọbi tó wọ̀. ó disappear ni o ò dẹ̀ lè lémú kó o gba ìwògbè yìí lọ́wọ́ ẹ̀ tí mo sì ṣàlàyé fún yín ẹlẹ́gbọ́n yìí. Ah! Ah! Ah, ẹlẹ́gbọ́n sà mi ìmọ̀ bóyá wọlé ní àbówó òkè kò yé mi mi ò understand ibi tó gbà lọ ni sà mi ò rí rárá. ìtẹ́ ìṣe yẹn ti ní problem. mo mọ̀ fúnra mi. wàhálà ti dé igi òwò ló kojú paralé àjà ó jì yóò pèrò ọ̀rọ̀. ẹ̀jẹ̀ ṣe àìsàn ṣẹlẹ̀ lè tẹ̀ ẹ̀ ń complicate issue ni ẹ̀yin ni kẹ́ ẹ̀ jẹ́ kí n mọ̀ pé kí ni solution. ó ṣe solution kan ṣo tó wà ní pé kẹ́ ẹ wá lọ kẹ́ ẹ sì gba ìwògbè yìí lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ mú wá bá mi ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ mi lóní parawu. àmọ́ tí yóò bá tẹ́ ẹ̀ rí gbà ìjà jà atẹ́gùn afẹ́ koríko adìde abo lójú ẹ̀ dẹ̀bọ̀ra. ẹ má sọ délé ẹ jọ ẹ ní extra mirror lé. extra mirror ẹ ní duplicate mirror nílé. mi ò ní duplicate kankan yàrá kan fẹ́ èèyàn kan ní ìwògbé kan fẹ́ èèyàn kan ní. ẹ dẹ̀ ní extra mirror. mi rẹ̀ ní extra mirror ah. mi rẹ̀ ń sọ náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe balabala mo ní pé ṣe ẹ̀ ní ṣiṣẹ́ báyìí ṣe ẹ̀dígbà ti ṣiṣẹ́. mi ò sì ṣe ẹ má ẹ pé ah! tẹ́tù ń ṣe mí ní ní kíní gbà. gbogbo tẹ́mi ń ṣe yìí torí ìtìyìn àti tèmi mo mọ̀ pé tó bá pọ̀ lójú ó máa kọ́ sáyà ni ẹlẹ́rántí èmi náà. ẹ má wọrí sà ẹ má wọrí sà àdúrà ní kẹ́ máa fi ràn mí lọ́wọ́ torí tẹ́pẹ́ bá ti pọ̀ jù tí n bá yàgbére níwájú lẹ́yìn o ah, má ti dànjọ nù gbà yẹn kò sí tí mi nílé ṣe. máa dẹ̀tẹ̀ lù ẹ̀. ṣé ká ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ lọ wá kí ni wá jáde. ẹ jẹ́ kí n lọ try ẹ jẹ́ kí n lọ try ẹ ní ẹ ní duplicate. ah. ah. Lanre ó pẹ́ díẹ̀ ó pẹ́ díẹ̀ ṣe bọ́dọ̀ yín nìyẹn ń bẹ yẹn ó pẹ́ díẹ̀ ó dangerous gan nǹkan tí mò ń wá ẹ fún very very dangerous gan ni between life and death ni bó ṣe wà yìí fati death ẹ gan percentage death ẹ pọ̀ bí nǹkan mi láàárín bàbá kan àtèmi àtọmọbìnrin kan òun ló ti ṣẹlẹ̀ jọ torí ọlọ́run bàbá yẹn ò tiẹ̀ lè mọ̀ náà àmì mi tó mọ̀ yìí ó ní kó jẹ́ kí ọ̀rọ̀ ayé mi important sí ẹ mo lè kú anytime bẹ́ẹ̀ ni mo lè kú anytime tó bàbá mi ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe ní kíákíá junction yìí ló ti ṣẹlẹ̀ níbi ìgangan lójú títì òun ló ti ṣẹlẹ̀ ọmọbìnrin kan òun àti bàbá kan ni wọ́n jọ ń lọ bàbá yẹn dẹ̀ ló wọnú mọ́tò òun ó dẹ̀ mú gíláàsì kan nínú mọ́tò bàbá yẹn ó dẹ̀ ṣe bùà bó ṣe lọ nìyẹn inú oró kan ni bàbá yẹn ló wọ̀ bó ṣe tó lọ nìyẹn tí bàbá yẹn ò rí mọ́ wọ́n dẹ̀ sọ wípé gíláàsì tó mú nínú mọ́tò bàbá yẹn aláàánú mi ni bàbá yẹn jẹ́ wọ́n ní gbogbo ẹni tó bá mọ̀ nípa gíláàsì yẹn ó máa rí kú e mo dẹ̀ mọ̀ bàbá yẹn rí ṣé wàhálà júlẹ̀ ń sì kí n rí kú e ni jọ gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ọmọbìnrin yẹn ló dàbẹ́ lẹ́pẹ́ bóyá ó ti ní gangan kó dẹ̀ lè ju gbogbo ẹ́stéètì pátápátá báyìí kó lè ju báyìí lọ látànà kó lè ju báyìí lọ ó ní mo fẹ́ kẹ́yìn boys kẹ́ bá mi wo kọ̀rọ̀ kẹ́ bá mi wo inú woro kẹ́ bá mi wá gẹ́ ìyẹn mọ̀ kémi ò lè máa wá wèrè káàkiri nínú ẹ́stéètì. ẹ dúró mẹ́rin tí mo bá gbọ́ yín yé dáadáa ẹ̀ ń sọ̀rọ̀ bàbá bàbá ọmọ ọmọ àti ikú ikú yẹn ló ṣú ọ̀jù báyìí téèyàn ò bá tètè falẹ̀ mọ́ ọ̀rọ̀ ọkùn yẹn dẹ ṣe ń jẹ ó dẹ àǹkú fẹ́ súnmọ́ ọ̀dọ̀ yín díẹ̀. ó máa súnmọ́ wa mi tó bá ti kàn mí ó máa kàn ẹ tó bá ti lọ jákùfà òun kí mi ti wá sọ fún ẹ ń sìn tó bá tètè ṣe tí kú yẹn bá padà pa mí ìwọ ni màá kọ́ mú àkùfà ló máa padà jẹ. ẹ̀gbọ́n tiwa délé yìí jẹ́ bọ̀ ẹ̀gbọ́n ṣe rí ọ̀rọ̀ tẹ́sán yẹn ó máa ná yín lówó. èlò ló fẹ́ ná mi èlò ló fẹ́ ná mi tó important ni kẹ́ gba gíláàsì yẹn lọ́wọ́ ẹ̀ kẹ́ má dẹ̀ jẹ́ kó fọ́ ẹ má jẹ́ kí nǹkan kan ṣe rárá rárá kẹ́ẹ̀kan gbà lọ́wọ́ ẹ̀ ni ẹ jọ jọ torí ọlọ́run ọmọ tí mò ń sọ rèé ọmọ yẹn rèé òun rèé o ọmọ yìí òun ni olórí burúkú ọmọ tó mú gíláàsì rèé o a ṣe ọ̀rọ̀ ọmọ tó fẹ́ ba yé mi tó fẹ́ ba yé bàbá yẹn jẹ́ tó mú gíláàsì rèé o inú igbó ló sá wọ wọn. ọmọ eléyìí gangan. ó ní ṣó mọ ni ẹ̀gbọ́n yẹn má wọrí. no no ibo ló ti rí ṣọ́ọ̀bù. ẹ̀gbọ́n yẹn má wọrí ṣe é má nira yín lára. ọjà ṣe bẹ́ẹ̀ gbọ́n tèmi lẹ́yìn eh. ẹ̀yin ẹgbà ẹ̀yin ẹtẹ̀wó. ọ̀rọ̀ owó kọ́ ló important lásìkò yìí. ẹ̀gbọ́n yẹn tẹ̀wó tábà ti provide ọmọ ẹ̀yẹn wá sọ nǹkan mi. gbogbo ẹ̀yin boys tẹ́ ẹ fẹ́ bá mi wá ọmọ yìí rí tẹ́ ẹ bá bá mi rí màá fún yín two hundred thousand two hundred k àmọ́ kó o tó lè mọ̀ wípé mo mí ìyẹn dáadáa jẹ́ kí kọ́kọ́ sẹ́ndì thirty thousand ṣe kó fi yẹn ra káàdì náà wọ́n mọ̀ fi yẹn ra káàdì kọ́kọ́ fi yẹra káàdì náà ṣe wo account number ó yá máa bá mi pè bẹ́yìn. zero four four. zero four four. nine seven seven. nine seven seven. four seven. four seven. three four. three four. three four. Bank, wo ó ti gbá àwọn báńkì wa báńkì wa tẹ báńkì tiẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ni máa wo balance mi jọ. Okay, sir. mo ti sẹ́ndì thirty thousand yẹn ó yẹ kó ti wà lórí fóònù ẹ bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n tó wá sẹ́ndì picture ọmọ yẹn. mo tún ti send picture ọmọ yẹn sí ó yá yọ fóònù ẹ jáde. ẹ̀gbọ́n kò tẹ́ fi pè mí lẹ́ǹkan yẹn náà ló jẹ́ kí n ju fóònù sílẹ̀ mo kàn ń rọ́ọ̀ṣì bọ̀ ni ẹ má fóònù ti yín. fóònù ò ti sún lọ́wọ́ ẹ. kò sí fún lọ́wọ́ mi bí báyìí ẹ̀yẹn má wọrí ti yín ẹ̀gbọ́n ah, ẹ máa lọ ẹ máa lọ. tá a bá rí ọmọ yìí tá a bá rí kinní ìgbà lọ́wọ́ ọmọ yìí lẹ́nìí ikú ni ikú ni. a ní kẹ́ ẹ máa lọ. Ah, o ti jẹ́gbẹ́ mọ́ mi mo ti sẹ́ndí thirty thousand sí ohun ẹ̀ dẹ̀ ń lé. Ah, má ṣe bẹ́ẹ̀. ẹ sẹ́yìn thirty thousand one seventy tó kù nǹkan. Ah, ẹ tún tẹ̀lé mi ni. ẹ mo fẹ́ jẹ́ pọ̀lọ́pọ̀. káyéfì lọ́rọ̀ yìí ló ọ̀rọ̀ yìí ah, ló káyéfì lọ́rọ̀ yìí ló gbọ́ Zamba yo, kama wole yo. Ah. Ọlámilékan kí ni mo ṣe fún ẹ? Why? Kí ni mo fi deserve gbogbo ilé? Ó bẹ̀ mí wó. Ọlọ́run ṣàánú mi, ọlọ́run ṣàánú mi. Bẹ́ẹ̀ ti sọ́rí mi ní ìfẹ́ǹtì ọmọdé. Ọlọ́wọ́ ọlọ́run náà là ń bẹ̀rẹ̀ fún pé ọlọ́run bá ti ṣe yánu. Ọlọ́run bá ti ràn mí lọ́wọ́ lọ́wọ́ kan báyìí gbà. Èmi náà á bù yóò ní. Lẹ́kọ̀ọ́. <laughs> lẹ́nu tiẹ̀. lẹ́nu mi. lẹ́nu tiẹ̀ lẹ́kan. lẹ́nu mi kankan. ẹ pé ìrànlọ́wọ́ ọlọ́run là ń dúró dè ah, ah. ó láwọn ọ̀rọ̀ kan tí yóò tọ́ sáwọn èèyàn kọ̀ọ̀kan tí gbogbo èèyàn wá máa ṣe irú àdúrà ẹ̀ kò kí ń ṣe irú ẹ̀ ìwọ léèyàn tó ń sọ́pọ̀tì ẹ̀. bí ti báwo mi understand the ah, context. lẹ́kan ṣó ń parọ́ ni sórí tó bá ń sọ̀rọ̀ àwa ọkùnrin tá a lè dá decision make lọ́wọ́ ara wa láì ṣe pé ọkọ̀ command wa àwa ilé ẹ̀kọ́ pè yes àwa ilé ẹ̀kọ́ pè now because <laughs> without your wife you are nothing jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé owó lè wà lákàùntì ẹ̀ kó ná láì gba permission lọ́wọ́ ìyàwó ẹ̀. ẹ ó mọ ó mọ mo wà wí ẹ bèmí mọ ń pa yín dáadáa. ẹni sùn mm. ṣé n tẹ́ ẹ̀ sàn sìn ni pé ìyàwó mi ló ń control mi. well <laughs> ìwọ wí. ìyàwó mi ló ń decide fún mi mi ì lè dá decide fúnra mi is that what you are saying. Uh, no, no, no ẹ jẹ́ kí nǹkan kan clear sí mi o torí bẹ́ẹ̀ ṣe ń sọ ń sọ ó dàbẹ́ ni pé kò sí nǹkan kan tẹ́mi fúnra mi dá ní ìyàwó mi lónìí gbogbo ẹ̀ ilé yìí nǹkan talẹ́rò kò kọ́. of course àmọ̀ pé ìyàwó ẹ ló kọ́lé náà. funfun lẹyẹ ń ṣù mọ́tò tẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí sìn talẹ́rò kò ní. of course ìyàwó ẹ náà ni. <laughs> islander black tí mò ń wà talẹ́rò kò ní. lẹ́kan it belongs to your wife. Ah, ìyàwó mi ló ní gbogbo nǹkan tí mo ní pátápátá àbí kí lèmi wá dání orúkọ ẹ mo láyé ara mi mo dání lẹ́kan mo dání lẹ́kan gbogbo nǹkan tó kù tẹ̀dá níláyé ìyàwó mi lónìí àmọ́ mo pè yín fún housewarming ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ tún kí mi pé congratulations. ṣó máa pè wá ká máa wà ní àdìsá ọ̀rẹ́ wa ló jẹ́ ó <laughs> lè pọ̀ wá sí irú bẹ́ẹ̀ ká máa wà ní. wo ẹ̀ẹ́dẹ́kan àríyànná so uh, lórí tv yẹn. Ibi <laughs> ò tí sọ kankan lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ owó tí mo bẹ̀ sọ. Àwọn ìlú sọ pé ó máa tún sọ̀rọ̀ pa ẹ̀. Ó jáde látúndọ̀ padà sí ní ìsìn. Àìsàn kankan pa ẹ̀. Kí ló ṣẹlẹ̀? ọmọ kò kí n ṣe pé àti kówó yẹn sílẹ̀ ní problem but àwọn ilé tó ti ń gbà lọ́wọ́ mi tó máa sọ pé o fẹ́ fi ṣe business mi ì rí business kankan ṣé kò wà profitable ni kò yé mi àbí irú business wo mò ń ṣe. ilé tó fẹ́ fún mi ti bá gbà àti gbogbo ilé tí mo ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa kàn kó gbogbo ẹ̀ papọ̀ gbà máa dẹ̀ kó fún ẹ̀ ni no understand. no oh understand you don't get me at all irú business wo ló fẹ́ fi eléyìí ṣe pẹ̀lú gbogbo àwọn ilé tó ló fẹ́ kó pọ̀ yẹn irú business wo gangan là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ìpè irú business wo ni mo fẹ́ fi ṣe tí mo tún fẹ́ gbowó mi àbí torí mo jẹ́ àrùn gún torí mo jẹ́ kòkòrò ajẹnirun torí mo jẹ́ nǹkan burúkú tó ń wéṣì owó dànù fún ìkórè ẹ̀ ti dàrú sọ gọ́ọ̀tù tó ní tó fi ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló fún ẹ ní ọ̀dá sítì láti máa embarrass mi níwájú ara mi tọ́bọ̀ tiẹ̀ sọ lẹ́yìn ṣó yẹ kí wò fúnra rẹ máa tún wù níwà kí ni gbogbo òṣì náà obìnrin olówó jọkọ lọ lówó dùn mí lọ́nìí èèyàn níláàrí ló níláàrí dùn mí lọ́nìí ó ti dẹ̀ kejì tó má bá mi sọ̀rọ̀ òṣì tó bá mi sọ̀rọ̀ ó ìsọ ní alẹ́ àná yìí nígbà kí ni mò ń fi owó ṣe màá jẹ́ fẹ́ béèrè owó lọ́wọ́ ẹ̀ wà ní kí n máa sáìn màá ṣe máa kúnlẹ̀ kó tó di pé mo gbowó lọ́wọ́ ẹ̀ à ń sọ̀rọ̀ pàǹkan níbẹ̀ dùn ní alẹ́ àná ó dẹ̀ sọ ní bedroom lálẹ́ àná pé má worry baby mi we will continue this discussion tomorrow and this is tomorrow is it is this not tomorrow that's your tomorrow èdè kọ́ ni láti àárọ̀ títí di alẹ́ yìí sìn you dey see anything about it tí mi ò bá dá discussion yẹn lẹ́ẹ̀dẹ̀ sìn o ò lè jẹ́ ká sọ. ẹ ọlá mi take care. tó o bá tún pé ọlá mi yẹn máa dà máa dà omi lu ẹ lójú ta ló mọ̀ bóyá ẹlẹ́dàá mi gan ló lò you are sick orí ẹ ò pé orí ẹ ti dànù nítorí pé mò ń béèrè owó lọ́wọ́ ẹ̀ kí n ṣe máa kúnlẹ̀ máa gbà ooo oh, ohun táwọn èèyàn sọ kalẹ̀ ìyàwó ẹ̀ ló ń kọ̀ǹtù ẹ̀ ìyàwó ẹ̀ ló ń báyé ẹ̀jẹ̀ kò lè dá kankan ṣe mọ́ mo ṣẹ̀ṣẹ̀ wà rí nǹkan tó ń sọ ni o èyí kò ti sọ fún mi ní olóòlù ló kádàrá mi. bẹ́ẹ̀ ni wọ́n lòun ló kádàrá mi wọ́n lè rí bá sọ fún èrè aṣọ tó máa mú wá náà rè àbí èmi. ẹ̀hún tó sọ fún mi gangan yẹn o wọ́n ní tí bá sọ fún ẹ̀ tán wọ́n ló máa ṣe báyìí èmi ah. wọ́n ló máa sáré ká ọwọ́ sórí pé gbogbo nǹkan tó sọ ti rí bẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ òun lu ẹlẹ́dàá mi ojú ti ká mo ti rí ẹ̀ tán ọ̀la mi. owó òṣì tó o ní tó o fi bìbí kó o fẹ́ máa kọ̀ǹtúrò mi gẹ́gẹ́ bí ọkọ yẹn àbọ̀gbọ̀ ayé ẹ̀ ti rán pẹ̀lú owó ẹ̀ kókókókó gẹ́ra pẹ̀lú owó òṣì tó wà lọ́wọ́ ẹ̀ òǹbò bí mi ní kwẹ́sàn wá tìgbà tí mo ti bí ẹ lówó yẹn ṣọ́ọ̀bù tí lọ bí oṣù kan báyìí sìn àṣé nǹkan tó wà nínú ẹ̀ lélẹ̀ òfin ní dé ní òfò ọ̀làjọ́là èlò ni mo gbà lọ́wọ́ ẹ̀ gan èlò ni mo gbà lọ́wọ́ ẹ̀ ṣé owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ wọ ten million ṣé ti wọ twenty million oníranu òṣì di owó ẹ̀ mú màá di ayé tèmi mú di owó ẹ̀ mú. ọlá ní sùúrù ha. kò sí fún tó bá tí má bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ fowó ṣe ìyó mi pé mi ní fún ẹ mo kàn fẹ́ mọ nǹkan tó fẹ́ fi ṣe ni ẹ kó o ṣe máa gba lọ́wọ́ mi náà. Uh, madam mo ń bọ̀ ayẹlé aláìdáni ẹ yes nǹkan tí wọ́n gan ṣe ò dáa rárá káṣẹ sọ pé ọkọ ọ̀gá wọn ní èrò tí ò dáa lọ́kàn wọ́n wá sọ́dọ̀ wọn tó jẹ́ aláwo tó tún jẹ́ pé ọ̀dọ́ ni ẹ tó kàwé tó civilize ṣé ṣé wọ́n ló yẹ kó tún support nǹkan tó gbé wá ìwọ tá expect pé ó yẹ kó máa correct àwọn tó jẹ́ àgbàlagbà tí wọ́n ṣe nǹkan tí kò right nídìí iṣẹ́ yìí ìwọ náà ló tún wá support ẹ̀ ìwọ náà wá wò ó sì tó bá jẹ́ pé bóyá ẹ̀gbọ́n títí ẹni ọ̀gá kí ọkùnrin kan kó wá gbà kádà rẹ̀ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí wọn will you be happy ṣó dẹ̀ wá rí sí o ti wá sọ̀kù sọ́jà báyìí olóore wa wà ní ọ̀gá because wọ́n ṣe ṣe mí lóore lèmi náà ṣe wọ́n náà lóore ṣó rí sí. Ah. ẹ o ti tó Kọ́lá ètò sọ iná ló ń jó mu èmi gan ti gbà lẹ́bi tèmi fún ara mi ah. àbọ̀rọ̀ mi ò yé ifá ni ẹ má bínú kí mú kí ẹ má hùwàkíwà ìwàkiwà ní jẹ́ ká jẹ̀bi kẹ́bi sórí ẹjọ́ burúkú tárákùnrin wa rò fún mi òun ló jẹ́ kí n rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn burúkú kó tó di pé mo gbé ìgbésẹ̀ tí mo gbé fún kẹ́sì máa wá wò ó alákọ̀ọ́rí ẹ̀ ò tí ì fún mi kọ́bọ̀ kò ì fún mi lówó kankan ah mo ti kẹ́kọ̀ọ́ ní nǹkan tó sọ àì máa ṣèwádìí dáadáa lórí ọ̀rọ̀ tán bá gbé wá fún wa òun ló ń jẹ́ ká ṣe nǹkan tí ò yẹ ká ṣe ẹ̀ wá wáyé ni àṣọlóore mi ni mo fẹ́ káfà fún ah olóore mi ò mà ní jì sí kòtò. Ah! mr kọ́láwọlé ṣé nǹkan ò ní ṣẹlẹ̀ sí mi mọ́. ń gbọ́ àmìyẹlé ṣé ọ̀gá mi ṣe ara wọn ṣáti wà òkè ṣé nǹkan kan ò tún ní padà ṣọ̀gá mi mọ́. lórí ọ̀rọ̀ tiyín pírílólógójì a kì í bókun ẹyẹ lórí ìtẹ́ nígbà tó kọ yín ti lè fi ọwọ́ rẹ̀ fún yín lómi mú kò sí wàhálà fún yín mọ́. Ah! nǹkan kò ní ṣe yín mọ́ lọ́rọ̀ tiẹ̀ ah, ẹ filẹ̀ o afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kan ní oko láà ó ti kó tiẹ̀ nù bẹ́ẹ̀ ni nítorí ẹni dẹ́rú òun lè rú tọ̀ eérú tóun dà abú ẹ̀ rèé ṣé ẹ wá rí bó ti wà yìí tó bá gbádùn nínú oṣù kan bóyá ẹ̀mẹ́ta ni bẹ́ẹ̀ ni yóò máa sọ́wọ́ ní gbogbo ìgbà ni. Ah, ẹ wo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe rí bó ṣe wáyé àwọn fámílì náà máa béèrè lọ́wọ́ mi wọ́n máa béèrè débi wípé wọ́n máa sọ pé ibo la lọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ tí nǹkan fi wá ṣẹlẹ̀ sọmọ wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. torí pé inú ọ̀gá mi dà ẹ jọ̀ọ́ kí la lè ṣe sí ọ̀rọ̀ ọkọ̀ ọ̀gá náà. ó ti kó bẹ́ẹ̀ mi náà ó ti kó bá mi dandan ni kí n fi ewúrẹ́ rúbọ dandan gbọ̀n ni kí n fàgùntàn bọ̀lọ̀jọ̀ rúbọ àfi kí n pọ̀ wọn aláwọ̀ ẹgbẹ́ mi kí wọ́n bá mi bu ìṣàpá bá mi kí wọ́n dáríjì mi nítorí ó ti kó bá mi báyìí ó ti kó bọ́ ọ́ bọ́ ọ́ bọ̀ mí lọ́wọ́. ọ̀rọ̀ ìsàn pa ó gbọ̀ngbọ́n ó ọ̀rọ̀ ìsàn lọ́gbọ́n pa ó gbọ̀ngbọ́n ó káyébì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ́n káyébì lọ́rọ̀ yìí o ọ̀rọ̀ yìí mi lọ òkun gbọ́n ayélujọ́ ìwògbẹ́ o. abẹ́rẹ́ ò mà fi gún yán tábàrẹ̀ jìnnà àwọn oríbi tí wọ́n ti fowó aláǹtakùn òfẹ́ ọ̀dọ́dún rọ́ àyẹ̀lú ń bọ̀ ọ̀rọ̀ yìí mi lóògùn kú làṣírí ni tí ò yẹ nìkan inú láyé wa ó mo bẹ̀rù èèyàn ó ojú lè tuntun o ah, ojú tó jẹ kún o.